Yeah. صلى الله عليه وآله وسلم عرضت علي أجور أمتي حتى القذاة يخرجها الرجل من المسجد رواه أبو داود والترمذي واستورده وصححه ابن خزيمة عن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد àdéhùn ń tọ́ka sí wípé wàá fi tọ́ sínú mọ́sálásí ìdílé lábáwá àlùbọ́sọ́ àti àlùbọ́sọ́ lọ́pọ̀ ní ìtọ́ nígbà tá a bá ti rí ìmọ́tótó ìdíkọ̀ àti nígbà tí ń tẹ́lẹ̀ ń wá. orúkọ rẹ̀ máa jẹ́ ìgbàlẹ́yẹ̀kọ́ tó bá kú lẹ́nu tó bá fi lè bọ́ síta orúkọ rẹ̀ ayípadà àdìbòsọ ọkọ̀ tó bá ti tọ́ sínú mọ́tíláṣí ẹ̀sẹ̀ ni ìjọba mọ́tíláṣí ìdè ọlọ́run bá rẹ̀ tí a gbé kalẹ̀ fún àtìsẹ̀sẹ̀ fọ́lọ́ àti máa fi ìrántí ọlọ́run àti máa kí àwòrán hàn. ọ̀tọ́ lọ́pẹ́rọ ayé ọlọ́lá ìyá alápọ̀nlé èèyàn wà máa tọ́ sí. ìdí ni pé kí tọ́kì bá tẹ̀gbìn ẹ̀rọ ti ṣe dòdòdò. wọ́n ní kálukú arúgbó ìpínlẹ̀ yìí tí ìjọba ti lè jáde lẹ́nu ọwọ́ bá tó ń fún wa lọ ọwọ́ náà ló kú tí ọmọ àwọn àti ń bẹ lẹ́nu ó wúlò ní pàtàkì púpọ̀ ó kí ahọ́n tó lè bá máa lè gbéra sókè sílẹ̀ tí ọ̀rọ̀ sísọ lè láti lọ́mìí. pàtàkì púpọ̀ lára yìí ìwọ́n nígbà tá a bá fẹ́ wọn bàtà nínú sọ́yìn ìgbàfẹ́ ti dànù bí àtúntò ìgbàfẹ́ ti rí ọ̀la ti rí ipa wà ní mọ́sálásí ètò tí a lè fi ká rí ipa àtúntò sí mọ́sálásí o bí àwa sì mà ń gbé yàrá káwọ tó ti ń gbé sínú ìjọ ọbẹ tó sínú ẹ nígbà nípa ọbẹ owó ìgbọràn ayọ lẹ́nu pẹ̀lú gbàdúrà tẹ àtẹ tó àpàtúlẹ lẹ yàrá rẹ tó bá ti sẹ lákòókò yóò dùn ọ yóò tọ tìrẹ lẹdọ láti lọ́rọ̀ wọn wá lọ́rọ̀ orí àpò àti ọ̀wá. ìtọ́kùn wa lẹ́ẹ̀kejì ó fún tu. ẹlẹ́kẹta kọ́ wa fún tu. bàbá sọ pé kí o sì kà ẹlẹ́ lọ́wọ́ àwọn yàtọ̀ sẹ́ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀. ذكرك الله ọ̀fẹ́ yàwó yàwó tó wá fẹ́ wá jẹ́ òkúté pé ètò rẹ̀ máa yọ lẹ́nu wá tutọ́ lẹ́nu wa yàrá oyún ó tutọ́ sọ ó tutọ́ sọ gbogbo yàrá fún ọ̀rẹ́ pé ọmọ àti sàbára rẹ̀ pẹ̀sà ìgbàlè ọ̀pọ̀ gbàlá lè fi mú. pẹ́ kò ní dínà mo fi ta gbogbo ẹ̀ lọ. ilé ẹ̀ ti sàmì yàrá wa láwọn àlùyọ ọ̀rọ̀ wa. láti tó sí mọ́tíláṣí ẹ̀sẹ̀ ni. mọ́tíláṣí tàbí sọ́ndé kì í ṣe dandan kó lè fún ọkọ̀ wọn kù. ìdá àtúnṣe ọ̀ gbogbo ìdá àtúnṣe ọ̀ ìdá àtúnṣe ọ̀ kí kọ́lá kò sọ pé ọ̀wọ́ blọọkù wọn tó síbẹ̀ ọ̀wọ́ tutọ́ rẹ̀ ọ̀wọ́ Ora rẹ̀ wọ́n náà tó rẹ̀ ara rẹ̀ ẹ̀yẹ bá tutọ́ síbẹ̀ ẹ̀jẹ̀ ibi tó gbórí sí nígbà tó kí ọ déédéé ìtọ́ rẹ̀ wá lórí rẹ̀ sí tọ́fà àwọn ọmọ orí bó ti máa kọ́ kàtẹ́kọ̀ọ́. olùdìbò parí ọ. wọ́n ti fọ ọlọ́pàá náà lọ́dún náà ǹjẹ́ ọ̀pá ẹ̀sẹ̀ yìí rẹ̀ kò náà ń ká bò mẹ́lẹ̀. àdìsí yìí náà wà wọ́n ti gbogbo ẹni tí ọba fi lè tutọ́ sínú ọlọ́pàá sí. gbogbo ọdún wa tilẹ̀ tó tọ́ fún ọ́síláṣí ó ti bẹ̀rẹ̀. ìwọ́tọ́ bá kú kí òyìn ọ̀pẹ̀ sẹ̀yìn rẹ̀. àwọn àti ní ti wá láwọn fi hàn ibi tuntun sí mọ́síláṣí kì í tẹ̀sẹ̀ àti káàbọ̀ ẹ̀fọn ayàtọ̀ síra wọn. àdéhùn eléyìí tọ́ka sí wípé títúkọ́ tí wọ́n sáájú ẹ̀sẹ̀ ni. ìwọ́n tí ó pa ẹ̀sẹ̀ yẹn rẹ́ ló bá kò mọ́lẹ̀. àdéhùn títúkọ́ sì wà àwọn tọ́ka sí wípé títúkọ́ tí wọ́n sáájú kò ní jẹ́sẹ̀ àyàfi tábà kò mọ́lẹ̀. ilé ìlú bí ìyá pẹ̀lú láàrin àwọn olùmọ̀ọ́ nípa ipò gan-an láti ìtọ́jú mọ́tíláṣí. ẹ̀sẹ̀ ní kó tó di bá àbò àbí kò ní kẹsẹ̀ àbí dàbà. àwọn kan nínú wa wọn ní kódà kó tó di bá àbò ẹ̀sẹ̀ ní kẹ́ bá ti fi títí tọ́ka sí. ṣùgbọ́n tí ó pẹ̀sẹ̀ yẹn rẹ̀ ní ká bàbá bò fọ́ ẹ̀sẹ̀ yẹn ti dájú. àwọn ti sọ ẹgbẹ́ rara ìtẹ́tẹ̀ pé àfikún àlọ́bù. láti máa ń nínú àdéhùn kan tó ti síwájú sáà bí máa rí wàá lùsílẹ̀ lọ́kọ̀ fún alátùtọ́ sí àkìlà. wọ́n ti kọ̀ fún alátùtọ́ sí iwájú lọ́kọ̀ fún alátùtọ́ sápọ̀ ọ̀tún wa. ọmọ àtúnṣe. àkọ́ọ̀sì. Ẹni wọ́n tún sàlàyé fún wa pé tí ìyàmá ń kírun àti tọ́ba wa kó tu sápọ́ọ̀sì ní abẹ́ àtẹlẹsẹ̀. Ilé ìjọ túmọ̀ sí wípé níbi ẹ̀yẹn kìí sẹ̀sẹ̀ ní kíkà tutọ́ kìí sẹ̀sẹ̀ ní kíkà tutọ́ nígbà tá a kírun lábẹ́ àtẹlẹsẹ̀ wa. Wọ́n á ti tẹ̀lé yìí fi hàn síbi ká tutọ́ ìwọ mọ́sálásí ń kọ́ ẹsẹ̀ ni ṣùgbọ́n tí ọ̀pọ̀ ẹsẹ̀ yẹn rẹ òun náà ni káàbù mọ́lẹ̀. ṣé àdìsẹ́ alákòókò tàbí kàtàdì yẹn ṣe ló ń tọ́ka sí wípé tí ẹ̀ máa ń kírun tí tọ́ba wá wá tọ́ba tu sí apá òsì rẹ̀ lábẹ́ àtẹlẹsẹ̀ rẹ̀ ọ̀tẹ̀ yàtọ̀ sí ẹni tó wà mọ́sálásí kí èsì fóun kúrò wà tọ̀. Ní àdéhùn alákòókò òótọ́ kàtí bí ẹni tí ń kúrò tó bá wá fún tó bá ti lè tú akọ̀rọ̀ ìrẹ̀ lábẹ́ àtẹlẹsẹ̀ ọ̀dẹ́sẹ̀. Ṣé àwọn àsọ̀kọ́ àdéhùn eléyìí wọ́n tọ́ka sẹ́ni tó wà mọ́sálásí èsì kí ń kúrò ńlọ́wọ́ àtijọ́ sínú mọ́sálásí ńlọ́jẹ́sẹ̀ àpapọ̀ náà olùmọ̀sọ̀ wáyé wípé tó bá jẹ́ pé ọ̀rá ń pè ọ̀run kí tó bá wá tó tú sápọ́ọ̀sì rẹ lábẹ́ àtẹlẹsẹ̀ rẹ ọ̀ tẹ́tẹ̀ tó bá tó wà mọ́tíláṣí tí tó bá wá sí ìsìnkú ń pè ọ̀run tó bá tú sí mọ́tíláṣí ẹ̀sẹ̀ ní níjẹ́ ọ̀pá rẹ ìrìn àgbo kò má náà ọ̀dùnmọ́ ti sọ pé kò sí ìyàtọ̀ láàrin àdéhùn kínní àdéhùn nípa pé ẹni tó wà ní mọ́tíláṣí

القاضي عياض رحمه الله أكبر من المنفى حديث فلقوني شرف لك وصفيك الإيمان مسلم ربني إكمال المعلم كرعي وقتل وقتل ونحن كرعي الإمام النووي رحمه الله تعالى وتسللوا حول تشرح صحيح مسلم لي القاضي عياضي من لا nínú àwọn olùmọ̀ àmàlẹ́kìyà àwọn إن لا يكون البصاق بالمسجد خطيئة إذا لم يسجن títí tó fi máa sí kò ní ẹsẹ̀ rẹ bá ti ṣe wí ṣáájú ẹ̀yà àti tẹ̀yìn ọ̀bá kò malẹ̀ ilé ìtàn yapa sí nígbà tí sọ àwọn àtiwá tọ́ka sí pé ẹsẹ̀ ní ọba kò malẹ̀ ló kò parẹ́ àti tẹ̀lé ìtàn yìí pé ah, àlùfọ́ọ̀rù ìrìyà ọ̀rọ̀ àwọn sọ sí kìí tẹ̀sẹ̀ àyàfi ẹni tí ọba kò tiẹ̀ má lẹ́nu ọ̀tẹ̀tẹ̀ o ọ̀rọ̀ tí kọ́ọ̀bì sọ yìí wọ́n ní kọ́ọ̀bì tó sọ pé kí ẹ bá gba lérò láti bò mọ́lẹ̀ ọ̀tẹ̀tẹ̀ ọ̀tẹ̀tẹ̀ ìyẹn ló gbàgbé o mọ́tíláṣí náà sọ wọ́n yí báyìí wọ́n á mọ́tíláṣí tó ti pé èkó àtòkúta ló wà sálẹ̀ rẹ̀ ìtura kan ìtura wẹ́wẹ́ là ń dúró lórí ẹ̀ torí títí tó fi di kò wá táwọn kò máa ń dá láyè sọ̀rọ̀ fún òbí ìmọ̀ mẹ́tì lọ́wọ́ ìkọ̀ lẹ́rẹ̀ kódà kan kò dájú báwọn àtúwájú wa wọ́n máa wà láyé lóṣù wọn fẹ́ fún òwò àwọn ìtajà báyìí torí àti gbé kọjá àná òbí ìtajà ìgbésà rẹ̀ sálàyé sì wà fún wa. Ìpèrè àwọn sọ̀rọ̀ ní pé àwọn sọ̀rọ̀ bá àwọn ọmọ láti àwọn ọmọ síláàsì wọn sùn. Àwọn ọmọ bá àwọn síláàsì wọn yẹ pé kí ni wọ́n yẹ fún ìkúlọ̀ mẹ́lẹ̀ rẹ̀. Ìwà àtúwájú wa ti pè màá lọ. Àwọn tó ń gbé lẹ́yìn báyìí àwọn ìkúlọ̀ wọn síláàsì. Àwọn olùmọ̀ tó pọ̀ tí wọ́n nímọ̀ nípa àdé irun tí kọ́ńdé ìyáàtú sọ yìí làwọn náà sọ tí tutọ́ sí mẹ́tíláńtì kìí fẹsẹ̀ wá sí máa ń mẹ́tíláńtì àṣọ ọdún kan lọ tutọ́ mẹ́tíláńtì kan rọ ọ̀rọ̀ tí tutọ́ sí mẹ́tíláńtì kìí fẹ́ àyàfi tí ẹ̀ wá tẹ́tẹ́ wọn tí ẹ̀ wá bò wọn lẹ̀. gẹ́gẹ́ bí àdébì tí ìmáàmù ahmed àti nígbà wa ó ti ṣe tọ́ka sí láti قال محمد صلى الله عليه وسلم وني من تنخع من تنع من تنعخ في المسجد فلم يدفنه فسيئه gbogbo ẹjọ wa ti tọ́ sínú kíláàsì tí ó bò mọ́lẹ̀ ó ti tẹ̀sẹ̀ o sẹ́yìn dábàá náà owó fa àtàrà tí wọ́n ti bò mọ́lẹ̀ ó ti di ládàá. ilé tí wọn ti pé fi ní jẹ́sẹ̀ àti pé ọba kò má lẹ̀. bákan náà àdéhùn àbúdá rọbí ọlọ́ọ̀bù àná lọ́dọ̀ ìmáàmù mùsùlùmí sọ́nà soro bá àdìsọ́lá wọ́n lórí je وجدت في مساوي أمتي أن خاعة تكون في المسجد lati تقل lórí nínú to sọ́kẹ́sẹ̀ lórí àwọn àlùmọ́ mi títú tọ́ sínú mọ́tálásí láìbò mọ́lẹ̀. ètò sọ nínú mọ́tíláṣí láìbò eléyìí fi hàn pé àìbò ni ọ̀sọ̀ di ẹ̀fẹ̀. náà sì àwọn kí tá a bá ti tọ́ sínú mọ́tíláṣí tá a bá bò mọ́lẹ̀ ni ọ̀sẹ̀sẹ̀. yóò bí sẹ́yìn ìdìbò náà ti ti gbẹ̀gbà ọ̀rọ̀ wa láti lọ́rọ̀ Abu Ubaida wọ́n ní فيك أمين هذه الأمة تنقم في المسجد ليلته حتى تصل مسجد لا يجوك فنسي أن يدفنها وهذا بلا تتماله حتى رجع إلى منزل إلى منزله تتطابق على ذلك وعنتي فأخذ شعلة من نار وامينه هنا wọn mú òye náà wọn mú lọ́wọ́ wá sí mọ́tíláṣí wọn bẹ̀rẹ̀ sí ni wà wọn bẹ̀rẹ̀ sí ni wà nígbà tó tọ́ sí wọn àwọn wọn kò wọn wá bí wọn tọ́ sí tí wọn fi rí wọn sì bò mọ́lẹ̀ wọn ni alhamdulilayi wọn mọ̀ fi gbogbo ẹ̀yìn fọ́nà حيث لم تقدر علي خطيئة الليلة حيث لم تكتب علي خطيئة الليلة tí wọn kọ́ lẹ́sẹ̀ lẹ́mi lórí lálẹ́ bọ́lọ̀ ní kí n rí tí mo ti bò lálẹ́ ilé ìlàgbọ́ yé àwọn aṣáájú wa rere ibi tó bá ti tọ́jú mọ́tíláṣí tó o bá bò mọ́lẹ̀ nàrà ni wọ́n jẹsẹ̀ mọ́tò bá ti bò mọ́lẹ̀ kò ní jẹsẹ̀ ilé ìjẹ̀bù ti ṣe jẹ́ mọ́tíláṣí tó ń pè pẹ̀lú àmì yàn òkúta wẹ́wẹ́ ilé ìrìn àwọn sọ̀rọ̀. ṣé dọ́gba lérò ní pé ká bò mọ́lẹ̀ ká bò ní ìpè ká kó kùtà lé lórí àbí dọ́gba lérò pẹ̀lú ká bò mọ́lẹ̀ òní pé ìtàn ìtàn ká bu ìtọ́ wà ká lọ dà sí wọn gbà lérò náà ká ká pé pẹ̀lú lórí ìdè ìgbà lọ dà náà sọ́wọ́ àwọn dáadáa pé àti mú inú mọ́tíláṣí dáàmú ni ìrẹ̀bí sọ fún àmì dáadáa. Ìdí ni pé tí ó hàn nínú àdéhùn ni pé ibi tó wà náà lẹ́kùn máa. Nínú àgbo ìfẹ́ ibi tó wà lọ́dà ní títà ìtàlẹ̀ nù àlà ni àdéhùn yóò kọ́ àti rẹ̀. Àkọ́kọ́ nínú àdéhùn yìí nínú rẹ̀ oníkémọ́tíláṣí ilé ọlọ́mọba wa ni gbogbo mọ́tíláṣí gbogbo bó tilẹ̀ wù kó rí ẹ̀yà pálí náà máa pálí láéláé àgọ́rọ̀ kan lábùkù rárá nínú pípálí òun náà ní pé àgọ́rọ̀ tutọ́ sínú ẹ̀ tí ọba tọ́ka tutọ́ sínú ẹ̀ ìjọ tọ́ka àpẹẹrẹ sínú ẹ̀ èwo ló kó yẹn ń yẹra láàrin tó àti kẹlẹ̀ rẹ̀ kọ́ máa tọ́ka funfun bẹ́ẹ̀ láàrin kẹlẹ̀rẹ̀ àti fún náà méjèèjì náà fún kan náà tó sí àbọ̀rọ̀ tìlọ́kùlọ̀ sí lọ́wọ́ láti gbà. léyìí túmọ̀ sí wípé bí a bá rí ẹni tó ti bẹ́ẹ̀ ẹ̀ka pàkíyèsí rẹ̀ kó tètè lọ da ìpẹ̀kú kó kò má lẹ̀ sùn sáàbà wá rí tó kò sí tó burú kẹ́ni tó rí kóòpù kẹ́ni tó rí kóòpù yóò ti kà ládàá rẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn ti ń bọ̀. ǹjẹ́ tí wọ́n bá pò dípò ẹni tó tú ètì pẹ̀tẹ̀rẹ́ ni fóun àbí kì í ti pẹ̀tẹ̀rẹ́ fún kì í ti pẹ̀tẹ̀rẹ́ fún nítorí pé n tó ṣe àtúnṣe rẹ̀ ìbàjẹ́ tó ṣe. kò sàtúnṣe rẹ̀ àìdá tó ti lọ mọ́tíláṣí kò mú kúrò mẹ́ lórí eléyìí báyìí iye tí wọ́n ṣe o wọ́n lọ gbà dáadáa rẹ̀ ṣùgbọ́n kò jẹ́ ìgbẹ̀sẹ̀ rẹ̀ fò wọ́n á yẹ ká dínà ìgbẹ̀sẹ̀ rẹ̀ fún fún lọ́sọ̀rọ̀ nígbà yẹn ni kíkẹ́ wà ọba fún ara rẹ̀ kú nítorí kó lè bá jẹ́ ìpẹ̀sẹ̀ rẹ̀ kù. torí la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. àní jẹ́ tó gbàgbọ́ lódodo nígbàgbọ́ tó pé lódodo lọ́wọ́dù kó tó di tó máa fọmọlàkejì wa irú dáadáa táwọn náà fẹ́ torí wa. babalábájá ọlọ́gbàgbé kó ìjọba ẹ̀kú lẹ́wọ̀n tọ́ba wa tagídí lọ́dọ̀ wọn níbò ẹ̀yàn ọ̀rá lọ. bákan náà nínú ẹ̀kọ́ tá a rí kọ́ mbẹ́ òní wípé mùsùlùmí ó ní àyè tọ́ga lọ́dọ̀ ọlọ́run bá ọ ó ní àyè tọ́ga lọ́dọ̀ ọlọ́run bá ọ. láyé eléyìí mú lára wípé títú tọ́sí mẹ́tíláṣí ẹ̀sẹ̀ ni tí ìbá ṣe gíga kí àyè mùsùlùmí ga púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ kọ̀bá ti ma lórí pé ẹ̀ṣẹ̀ lásán yìí kọ̀bá ti ma lórí pé ẹ̀ṣẹ̀ lásán yìí nítorí wípé ìkọ̀ àbùkù kàǹkàǹ tọ́jà bíi káàtúpọ̀ sí ọ̀fẹ́ ẹ̀sìn ọ̀fẹ́ ẹ̀sìn. Èmi tó tún á sọ̀rọ̀ kan yẹn ìlọ rẹ̀ lẹ́dàá wa. Tí ò bá wá sí gíga dípò rẹ̀ ga hàn ah. sàtífíkẹ́tì wọn bá já fún kò di kẹfẹ́ rí nù ká kó sẹ́wọ̀n. ṣùgbọ́n ọmọ ẹni ẹni tí ó ti rẹ̀ fẹ́ pé látàrí àtúnṣe ni látàrí àìmọ̀ ni látàrí ìgbàgbé ni ọ̀gbọ́n aláṣọ àkẹ́dínà ẹ̀nìyàsínà ọwọ́ àpá láti ké sí ẹ̀fọn ọ̀. eléyìí túmọ̀ sí wípé ìkẹ́ ọlọ́run ọba ọ̀pọ̀ ọ̀ àánú rẹ̀ sì borí ìbínú rẹ̀ tó bá ti ké bí ẹ̀yin ti máa ń kájú nù táwọn máa ta yín tí ẹ máa gbó òfin jáde ní gbígbóná gbígbóná kọlọ lọ mọ èèyàn tẹ́tí kẹ lórí náà ṣùgbọ́n àánú ọlọ́run bá wọn ọ̀pọ̀ ní ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ yẹn sì pẹ́ tí ó ti kọ́dà gan ìgbà wà mí tún sọ wípé rárá o èkó ní tẹ̀sẹ̀ àyàfi tí ọba kù ilé ìjẹ nínú ọ̀sẹ̀ ọlọ́run ọba ìtọ́nà ọba ti fún wa. àdéhùn tuntun tọ́ka sí pé ní ìrọ̀lẹ́ ayé ìjà wáyé oríṣiríṣi àwọn kan ló ṣẹlẹ̀ táwọn ìjọ tako ohun tí ìlànà ń bẹ lórí rẹ̀ níbẹ̀rẹ̀ Islam. inú rẹ̀ náà ní gbígbé mọ́tíláṣí ta ẹnu àlà ṣíṣe ọ̀ṣọ́ sí mọ́sálásí nínú owó sí mọ́sálásí dójú àmì ikú àtàfẹ́ sí mọ́sálásí wọ́ gà. torí mọ́sálásí tó ń sọ fún ọtún tọ́jú wọn èèkó flọ́ọ̀rì pẹ̀lú sìmẹ́ǹtì. mọ́sálásí tó ń sọ fún ọtún tọ́jú wọn ọ̀tẹ́ẹ̀tì tó pé rọ́ọ̀bì àti kápẹ́. mọ́sálásí tó ń sọ fún ọtún tọ́jú wọn òkú sì rà tó gbogbo eléyìí ó fi hàn wá pé mọ́sálásí ní ìgbà tẹ́lẹ̀ ó ń bẹ ní ọ̀nà tó ṣe pé tí èèyàn bá wọ ọbẹ̀ ọkàn èèyàn ń mì èèyàn máa sì rántí ọlọ́run èèyàn máa ìdílé ayé yọ ọjà máa kankan kí èèyàn ṣiṣẹ́ bí ó ti ṣe rọrùn lọ́jà. ìrẹ́ náà ti sọ̀rọ̀ kó tutọ́ sí mọ́sálásí sọ̀rọ̀ mi máa ma ọ̀gbẹ́ wọ̀rọ̀ wò láti sọ àwọn alóòrùn. Ìtọ́ kí wọ́n kíláàsì pé kí ni tí ó wà á rí sí. Wọ́n máa tètè kó yẹn dáhùn. Tó nígbà lẹ́yìn ti sọ mọ́tíláàsì dà. Kíláàsì mọ́tíláàsì ti wà tẹ́lẹ̀ ó ti kèsì kankan. Ó jẹ́ pé ọyọ̀ lẹ́nu. Ìpinnu bẹ́ẹ̀ kankan ti ẹ̀sìn bọ́ sókòtò tó lọ sọ nínú mọ́tíláàsì. Ṣé kò sí àtọ̀ láàrin pẹ̀lú gbogbo òde ó ti rí gbẹ́tọ̀ ìṣòro awádìí kan ní inú mọ́tíláṣí ọgbọ́n tó kù lọ́tọ̀ rẹ̀ yàtọ̀ síbẹ̀ ìgbé mọ́tíláṣí ìwé jẹ́ ìgbéde ẹnì kan bá bọ́ sókòtò ní ìsìn ẹnu ń tọ́ sí orí fúlọ́ọ̀ tí wọ́n ṣe pẹ̀lú símẹ́ǹtì àti kínní tó gángan lára gan ọmọ kọ̀ọ̀kan fẹ́ tà padà. fifteen tọ́jú táwọn yẹn tún bẹ́ẹ̀ mọ́tíláṣí ìtọ́nkọ́ àbàdà ilé ìjẹ àdébì àdébì mi tún wá wá láti ọ̀dọ̀ ẹ̀yà tí ní máa ní kọ́ bí ọlọ́ àwọn àgbò yìí kan náà wọn náà nàbí muhammed sallallahu alayhi wa sallam wọn ni láti kún un sàátù hàtà yẹtẹbẹ hàtà yẹtẹbẹ ànáṣu fi mẹsàgì wọn ni àwọn mọ́ra àwọn ni wọ́n gbé jáde. àyàfi ìmáàmù Tirmidhi Ibn Khuzaymah wọn sì ní sahih. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọn ní gbèndé àlùkìyàmù òyìnbí o síwájú kó tó di fáwọn èèyàn máa ṣe ìgbéraga síra wọn nípa àwọn mọ́tíláṣí wọn wọn ti ṣe wọn ṣé mọ́tíláṣí fi ń tó tiwa ni wọn ni ẹ lọ mú pépù wa tí wàá ti sin lọ wọn sì lọ mú pépù wa bí nǹkan gidi ẹ wọn ẹ wọn lẹs lẹs kàpẹ wọn bá bẹ̀rẹ̀ sí wọn ẹ kọlẹ lẹs orí sí àná pààrọ̀ tẹpù tẹpù kan náà ni ó wọn bọ wọn ẹsẹ̀ ní sẹsì mítà kan ju kan lọ nígbà tí wọn bá wọn bẹ́ẹ̀ náà kẹtẹ lórí pé tí wàá ti sin lọ àbẹ tuntun ẹwọn gíga rẹ̀ ẹwọn gíga rẹ̀ láti tàlẹ̀ lókè ní àdúró lórí ara wa ni wọ́n tún wà bẹ̀rẹ̀ ìdájí gíga tiwanti yín mo sọ fún ọ pé àlejò àkẹ́ni pé ókè títí bá títí wa lọ́dẹ̀ ẹ̀yẹ máa mú tọ̀dọ̀ tó wá dà sí lọ. bẹ́ẹ̀ làwọn èèyàn máa ṣe ẹ̀rí kó kó tẹ́ sẹ́lẹ̀ ti pẹ́ wọ́n mọ̀ wá fojú di mọ́sálásí kan nítorí mọ́sálásí mi nígbà tá a ti mọ̀ kọ́nà ọba wa ti sọ òdodo fún wa wọ́n ní wa á nà mẹ́ta dídá léèlà gbogbo mọ́sálásí tó lọ́wọ́ bá. ìṣúrẹ́ méjì la bá wọn kò tọ́ kẹsì tẹ̀sùgírù mẹ́tẹ̀. tẹ̀sùgírù tó wà méjì la bá wọn àti pé a fẹ́ sọ̀kan ní kékeré ìwọlẹ̀ fẹ́ ṣe wù lẹ́yìn ọmọ kékeré wọ́n sọ pé mo fẹ́ ìdè ṣe mọ́sálásí kékeré àwọn òbílà wọ́n yóò ṣe mọ́sálásí kékeré gbogbo mọ́sálásí kọ́ ọlọ́run bá wà ní wọ́n lọ sọ pé ilé ọlọ́run bá kékeré. torí ẹ ìgbésẹ̀ àgbéyàmọ̀ mi dé síwájú káwọn èèyàn kí tó máa ṣe fáàrí síra wọn kí máa ṣe fùkẹ́ nípa ọ̀rọ̀ àwọn mẹ́tíláàtì wọn. mẹ́tíláàtì ti wá dáa ju tiyín lọ mẹ́tíláàtì ti wá ga ju tiyín lọ. ọ̀sọ̀ ti ń bẹ lára mẹ́tíláàtì wọ̀ lẹ́gbẹ̀ẹ́ gbogbo lẹ́yìn. àwọn olùdílà ẹnìkan fẹ́ kọ́ mẹ́tíláàtì yóò wá pé let's go round. báyọ̀ wọ́n ti wà mẹ́tíláàtì tiyín rí. ọ̀la àwọn kan ti wá bẹ́ẹ̀. ọ̀la àwọn fẹ́ gbó wọ́n tún láyà àwa wo fún wọn ti pa àwọn yẹn ṣùgbọ́n àti bá àwọn ilé ìwòlá ó ti kalẹ̀ padà ògiri mẹ́rin ilẹ̀ ti tẹ́lẹ̀ ti bó la kí la kẹ́ máa kírun kí wàhálà tó o túmọ̀ sí pé báyìí kí wọ́n kọ́ mọ́tíláṣí mi ó lè fẹ́ẹ̀ tó ta ti yẹ wọn ò ní pa yẹ. ìṣèjọba ti ń kọ́ lọ wọ́n tún lè pé agbọn bíi ìdáhùn ẹ̀ ó nù nù nù fọ́ọ̀mù ọ̀dà tó ẹ tú ẹ tú. mo ti lọ módi oríṣi nǹkan mi tó ń tún ṣe bẹ̀. ẹgbẹ́ àti ilẹ̀ fún pákó lẹ́ o kò dé ká dé kó ọ wọlé kò dé kó tó o. ìwọ́n bá tó já pinnu ayé òṣèlú eléyìí mọ́. ìwọ wọn ń ṣe ní ìsìn. ọ̀la aluminium tí ó tún gba gíláàsì. wọ́n ti fi normal glass sí o. tí wọ́n yà wá sí ní kìnnìkan létí ẹ̀yìn wọn máa rí ẹ̀tọ́ wa ta ẹ̀tọ́ wa tọ̀ ní rí rẹ̀ yà ní ọgbọ́n ti lé bẹ́ẹ̀. ẹsẹ̀ lọ rí sẹ́ǹtì gúngúngún o nígbà bá ń lọ o fún àwọn kan wà olóyún ni wọ́n máa. ṣùgbọ́n wọn jẹ́ ike láti gbàgbé bíi bíi tí wọ́n kíláàsì bíi ń bẹ́ẹ̀ bí kọ́ òun náà ní pé kó sọ wa níbi òjò kójú ọmọ pàwọ́dà máa jẹ ọ. kó sọ wa níbi ìdí burúkú tí máa ń fẹ́ tí òun ti kálẹ̀ kálẹ̀ kọ́ àkíọ̀n nígbà tá a máa jẹ ọ. ilé ìkókó ìjọba àtàkùn fọmọ kíláàsì. ó lè wá àjẹ́ pé ńgbà tó bá wà nínú mọ́tíláṣí atẹ́kùn ìjà ni òjò ń rọ̀ ni kíníkà kò ní lé ọkọ̀ òdì kọ̀ọ̀tẹ̀ wọ́n ti wá kọjá lẹ́bù eléyẹn àti wá wọ lẹ́bù gbéraga lẹ́bù fùkẹ́ lẹ́bù tìyín fáàrí bóòlù ẹ̀ kọ́ láti tìyín kéènì sọ́dà láti rúbà yìí láti lọ kọ́ àwọn òṣìṣẹ́ wa. Ah! wọ́n tún kọ́ tán wọ́n tún lọ wá láti sọ̀mọ́ kí ó hàn dáadáa wọ́n tún ní gbogbo léwọ̀n kí wọ́n kí ó sì àbí kí ó tún dáná. eléyìí wọ́n ní kọjá àmì nínú àmì jíjá nàbí àlẹ́gbọ̀n Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àríwá rẹ̀ ṣẹlẹ̀ nítorí pé wọ́n sọ fún wa nípa tí ó ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ kódà kò yé máa ṣẹlẹ̀ lórí rẹ̀ làwọn nípa sáà àwọn àmì ìkéde àfihàn ni wọ́n ti fi eléyìí náà ṣùgbọ́n من أشراط الساعة الصغرى من أوامر القيامة أوامر كيكي من ولي واحد àrí mọ́tíláṣí láyé nìsí tí wọ́n kọ́ wọ́n ti fi gbogbo yẹn lágbàá láyé pé wá o èyí mọ́tíláṣí ò lọ da sílé yìí láyé. wọ́n ti kọ́ mọ́tíláṣí kan ní Morocco lẹ́yìn tó ń fi lọ́dọ̀ tó ní tẹ́lifù tẹlifíṣàn bẹ́ẹ̀ kí ibi tí mẹ́tíláṣí tóbi tó tóbi tó tó bá fẹ́ máa rí ìmáàmù tó kí òun fún ibi tí wọ́n bá tó lẹ́yìn lẹ́yìn ọ̀hún máa rí inú tẹ́lẹ̀ báyìí. ẹ̀wọ̀n ó ṣe bẹ́ẹ̀ yẹn ti di shopping complex kó mẹ́tíláṣí. ẹsẹ̀ ní mẹ́tíláṣí tó ti fi wọ́n ṣe kí ni dọ́ọ̀mù lórí pẹ̀lú kọ̀mpútà ráìdì ni wọ́n á ti tẹ̀ báyìí ìrọ̀ ẹ̀yìn. ẹrù ju sẹ́mà ẹ máa tún sẹ́yìn ó tún bora rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ gbogbo àwọn ọmọ yẹn gbogbo àwọn ọmọ yẹn wọn bẹ nù àmì ìyàwóyà. ìwà ọmọ kíláàsì mi ti gbà lẹ́wà. ó ti o. tọ́jú owó dára wọ́n mọ̀ á wo ìyẹn náà ló ti dúró àfikún rẹ̀ ilé wo bí wọ́n ti tu wọ́n ti tu wọ́n ti tu àwọn kọ́lọ́ yẹn wọ́n ti jọra wọ́n ti ní kẹ́sì wọn kíkùn. àwọn àjẹsí ń bàbá wọn mẹ́tíláṣí yẹn ọkàn wò ní sí lára àbúta wa sí mọ́. ìdájọ́ tí wọ́n máa ti ń sáré òbílẹ̀ wọn àwọn ìgbìyànjú láti dúpọ̀ sí ẹ̀rí kẹ́lí mọ̀ méjì pé wọ́n tó kí ọ̀rọ̀ sáà ìlà kọ́ni jákùn ni wọ́n kọ́ ni ìlà kọ́ni gánà náà kó làkọ́ni já làkọ́ni ká. الله أكبر الله أكبر هي تطبيل وتطبيل وتطبيل والله وتطبيل òsígbò ti lé pé bóyá ọmọ àdóso kìíní kan tó kí òun wú àwọn ọbẹ̀ ọpọlọ tiẹ̀ náà nílò ọbẹ̀ ẹni tó ń ka kiri ah màṣá ṣé jíìmì àríkà àrílà kan mọ́tò ó kà ní àbí náà lọ́ba tó máa tẹ́lẹ̀ dé ẹ̀tọ́ àti ìrẹ́lẹ̀ ṣe kárí ló ti ẹ̀tọ́ kọ́ kárí láti ilẹ̀ kárí ló ti bàbá àwọn kan ẹ̀gbọ́n kan lọ kó kọ lóríṣiríṣi báwo kọ ọlọ́ọ̀ni o nàìjíríà lèmi tẹ̀lé báyìí wọ́n kàn lọ kọ lóríṣiríṣi ní. هو الله الرحمن الملك القدوس السلام المؤمن وضع الدولة تتتوك تتتوك يوم تلك تسلم وحتى مقالة ليه توا في آية موها دولة èyí tó ń wá ipò dájú pàdé tí mo wá báyìí lọ́ba àwọn ẹsẹ̀ bí mẹ́lẹ̀ omi tó tẹ̀ mọ́mọ́ wọ́n kọ́ sẹ́gbẹ́ kan pé orúkọ àwọn mọ̀lẹ́gbà kọ́lọ̀ ń dá nínú àlùkùrán. sọ pé lè wọ́n kọ́ ọpọlọ rẹ̀ tí wọ́n ti máa ti bírè ọmọ mi ká ẹ ṣé ìsirafílù wa náà tó rẹ̀ lọ wá lọ wá tó àwọn kọ̀ọ̀kan ní ìsirafílù kọ̀ wá náà tó rẹ̀ lọ́wọ́ àmọ́ rò ó túrà ah, ó ẹ́ áyà ó. ní ìmọ̀ àti àkùrá ni dáadáa ó yẹ kí oyi náà máa dùn. ìfọ́ máa ronú títí dé kí wọn tán. wọ́n lè gbé àwọn ọkọ̀ tó wà fún ọ̀nà àkùrá ẹgbẹ́ àwọn tó wà láyé. wọ́n máa kọ́ àtòrí àwọn àwọn ṣéwù gbogbo ọkọ ọgbọ náà máa wò ó ibi tí ó báyìí náà bẹ mú ibi tí ó wà fún òkúkọ tí ó báyìí wọn jà bàbà báyìí. báyìí ó ti máa fi hàn ní ó ọpọlọ ló ti kú òdì wípé ilé ìjọsìn la wà yìí. ìbẹ́yìn náà náà ibi eléyìí ṣe pàtàkì wọ́n bẹ nínú ìtẹ̀lé ìlànà àwọn tó síwájú wa nínú sìnà wọn. láti ti pé majority wa àwọ̀ chọ́ọ̀chì rí kìlà kí lọ́ sọ̀rọ̀ nǹkan bọ́ bẹ̀ kẹ́kọ̀ọ́ bá bọ́ọ̀lù lọ bọ́ bẹ̀ náà ẹ̀ náà tó bí wọ́n wá sáré wọ bẹ̀ tòun ní kí mú nǹkan kí n jáde kí lọ fẹ́ mú mi. ọ̀sẹ̀ àwọn kan ṣe fún ó sì ṣe kẹ́ni tí ó lọ́ọ̀kan lọ́ọ̀kan máa rí tó à. Ah! wọ́n ṣe yóò dínrín dínrín nítorí kó lè bá fọ ọpọlọ àti máa ń bọ irú rẹ̀ kódà ẹlòmíì ti ń ti modify mọ́tíláṣí ti ń beautify rẹ̀ ní wọ́n sọ̀rọ̀ ayé ìsìn ti lajú kọjá àtàtẹ nílẹ̀ ó lè kó lè pàṣẹ gbogbo ẹ̀wù lọ́dọ̀ tí a tí ẹ̀wù ńlá ẹ̀wù yẹyẹ ò tí ọ̀rọ̀ torí di eléyìí nínú àmì kéde àwòrán òun náà nǹkan máa ṣe mọ́tíláṣí lọ́sọ̀ọ́ àwọn a máa ṣèfáàyè síra wa lórí ẹ̀ lakọkọ ga akọ mọ́tíláṣí yọ gàgàgàgà yọ fẹ́ tó ilé alájà mẹ́rin ilẹ̀ ẹlẹ́ nìkan nípa èsì kan kírun ní kò sí àná òfésì kan ọ̀sẹ̀ àjàkejì àjàkẹta àjàkẹrìnlá gbogbo ẹ̀ wà pẹ̀lú àwọn yìí wọn náà mọ̀ á wọ́n máa wo ibi tó jẹ́ àjà mi láti fìlà ló ti bọ̀. Màá sọ ọmọ bọ́yẹ̀ sí ìrírú ẹ̀ ọmọ òwò báyìí pé máa sọ ọmọ ọlọ́kùn wọ́tẹ̀ ìlànà. Gbogbo àwọn àwọn ìbá àtijọ́ máa ti kéékèèké kéékèèké sókè lọ́rùn wọn àdírẹ́sì wọn ti afọ́tò kan síbi wọn kún lọ́dà tó fẹ́ yàtọ̀ sílẹ̀ wọn kún lé lọ́dà tó àwọn tani kàmìlà náà ẹ àwọn àti èso sí ẹ̀yìn báyìí báwo ni wọ́n pè pọ̀ ìjọ mọ tí ọmọ kọ ọpọlọ rẹ lọ sọfàn ọmọ lórí ẹ ilé ìjẹ nínú àmì ìgbìndà òkè àná. táwọn bá wa gbèsè kíkẹ́ kọ́ mọ́sálásí kalẹ̀ o yẹ ti lọ sọ o kórìí dín ní dín ní lọ́wọ́ bá ń fẹ́ o ìjọ bá ń fẹ́ òun náà ní kẹ́ ẹ sọ mọ́sálásí jí pẹ̀lú títẹ̀lé tiẹ̀ kíkẹ́ kí mọ́sálásí kọ́ máa rí ní kẹ́ máa ti lọ́nu ẹ̀ tọ́lọ̀ bá fẹ́. ètò bá kọ́ kalẹ̀ kí ló kọ́ èsì pé mìíràn la kọ́ kalẹ̀. ìyẹn máa wá mọ́sálásí wá sí wọn tọ́lọ̀ bá fẹ́ fà. ìdínú tó fi jẹ́ kí láwùjọ tí àwọn èèyàn ti mójú tẹ̀sìn tí àwùjọ àwọn Yorùbá yìí wà ló ṣe nà rárá ẹ̀rọ tó wà ló dájú pé kí ó lè má wọlé gbé sẹ́kùn tí ọba fún yàtọ̀ ẹ̀ gbogbo ẹ̀ láti rí. Èmi ti wá lọ síláṣí nítorí wípé kí wọ́n bá ń pín tààrà kó lè bá rántí rẹ̀. ó kéré púpọ̀ nínú àwọn èèyàn nítorí pé wọ́n á kírun torí tọ̀ lọ. àwọn èèyàn sì kírun nǹkan wá ń sọ ọmọ bí ẹ̀dá kan àwọn kọ́mọ́ sí láti máa wá sọ. Bùlá àdúgbò náà padà bọ̀ lọ́sọ̀ àwọ̀ ẹ̀yẹ kọ́kọ́ gbìyànjú. Iye tọ́rọ kọ́ bọ̀dé bá lè dá ẹ̀rá blọ́ọ̀sì. Kẹ̀sì fọ́kànlá kẹ̀sì kẹ̀sì kìlá kẹ̀mẹ́ kí ọ̀rẹ́. Tòní ní ra àdéjà ní ní ọ̀rọ̀ àtàkẹ́ kọ́kọ́ kí ọ̀rẹ́. Lọ́wọ́ ẹ̀rọ akọ mọ́sálásí fún àwọn mọ́sálásí ńlá ara ẹ̀ láfẹ́ o. Ṣé ẹgbẹ́ fi ṣe kọ́mpitíṣàn pẹ̀lú àwọn kan ní àdìbáwò? ìgbìmọ̀ ìṣòro ní ti gbogbo ẹ̀rọ bá ti ẹ̀rí ọgbà fáwọn oṣù níbẹ̀ ẹ̀yìn nílò gan ẹ̀rẹ̀ wà ládùúgbò bẹ́ẹ̀ wọ́n náà mọ́kànlá. ẹ̀rọ lè má mú lọ ẹ̀mọ́ ẹ̀yẹ mẹ́wàá ẹ̀mọ́ mú jẹ́ ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan. ẹ̀dá kan tó lè tọ́lọ̀ sódà kan wọ́n máa kọ́ láti mílíọ̀nù fún yín kẹ́tó kí wọn. ó túmọ̀ sí pé wọn lẹ́sìn rárá mo ní láti kí lọ́pọ̀ jù. mọ́tíláṣí tó ń kọ́ lẹ̀ fún àwọn ọjà tí a lọ́sẹ̀ lè má mú. mọ́tíláṣí tó ń kọ́ lẹ̀ fún àwọn ọjà tí a lọ́mọ sàbá tẹ̀síìrì. mọ́tíláṣí tó ń kọ́ lẹ̀ fún àwọn ọjà tí a lọ́sẹ̀ làdáni. yálé ìjọ̀ tó bá tẹ̀lé kí wọ́n jà sí nítorí kí wọ́n fẹ́ rí ojú ọlọ́run bá kọ̀ bá tó tẹ́pẹ́rẹ́ wọ́n á ṣe bẹ́ẹ̀ ni nítorí kó lè jẹ́ sólùlọ́mọ lò sórí ilé kúrò kó lè jẹ́ ọ̀nà tí wọ́n máa gbà láti rówó. àwọn kan lẹ́yìn láwùjọ máa fún ẹ sílẹ̀ ládùúgbò àwọn iṣẹ́ àwọn òṣìṣẹ́ ọ̀nà ẹ̀rọ kọ̀ wá nítorí ilẹ̀ ẹ̀rọ ẹ̀jẹ̀ fún wa so àwọn kọ̀ mẹ́tìláṣí fi ń kẹ́ wọ́n á máa kí wọn síkẹ́ni kan tẹ̀lé mọ́mú lọ́jọ́ wájú ní wọn. sóyí tura lè kọ́ mẹ́tìláṣí kalẹ̀ fún bíbí àkọ́mọ́ á ti lè má mú rẹ̀. mẹ́tì lọ gbé wa nǹkan ti rọ́ọ̀nù àwọn àlọ́tún ṣe pàdé lẹ́yìn tí wọ́n kọ́ máa kọ́ á asọ̀dí asọ̀dí àbídíjà látà wọn lọ. lòun ẹ máa fọ̀ nǹkan yẹn ọlọ́run tó àṣẹ. kíkọ́ kí n ti tó òun lọ́jà lọ́dọ̀ fún wa àwọn ìjẹkújẹ kan bí wọn máa tó kẹsì lábẹ́ tó babaláwo ni wọ́n àdúgbò náà wọ́n fẹ́ máa jọ kówó jẹ àwọn tí máa tó kẹsì wà náà wọ́n fẹ́ máa lo máa tó òsì wọ́n máa mọ̀ náà ni wọ́n fi fún ọlọ́njẹ́ àpọ̀nbi ẹ̀sìn rẹ̀ torí di eléyìí àwọn àtìfáàrí ẹnìkan ọlọ́sílù kan wà ní mọ́tíláṣí jí máa wọ́n. máṣá ọmọ náà kú wọ́sẹ̀ ìlànà. kí ló mọ́tíláṣí jí máa wọ́n lọ́wọ́ àlùbí wọ́n lọ gbọ́ mọ́tíláṣí jí máa lùwà kí ni kọ́dà mànàrà tirẹ̀ ọkọ̀ sáma ń kò ní. kékeré kí alábẹ́ gbogbo ilé ìpèjà náà ẹ̀ sábà ní sọ́pọ̀ ọ̀la.

ní búlọ́ọ̀kù rẹ̀ ìpè lásán àtòkúta wẹ́wẹ́ ní flọ́ọ̀ rẹ̀ ajá rẹ̀ kún má ewé ìdẹ̀bí nù tẹkutu tó bá rọ̀ ojú máa ń kún mi ojú máa ń kún mi mẹ́tíláṣí tẹkítà rẹ̀ gba àwọn ìka tó bá gbórí òkè báyìí omi ẹ̀rọ kan ó sì máa tà lórí rẹ̀ sọ́lọ́ bá wà ní ìgbésẹ̀ kékeré tàbí owó kan tí wọ́n ná ìlójú ó ní ládàá bẹ́ẹ̀ làwọn olùmọ̀ á ti sọ yìí pé báyìí ti ṣe fi mọ́tíláṣí rẹ̀ lẹ̀ ọjà àdúgbò ṣe dà lọ. olùkọ́ yìí wa ọ̀rọ̀ pọ̀ mẹ́rọ̀ tí ọjà àdúgbò ti ṣe dà lọ. ìkọ́kọ́ ṣe fílẹ̀ wọ́n máa ń kírun nú ẹ̀rọ ọlọ́run àbọ̀. bó ṣe fílẹ̀ tọba wọnú rẹ̀ ọmọ aráńtí àpàdà sí i ṣùgbọ́n bó ti wà lónìí wọ́n bá ti wọ wọ́n náwó síbi gbà ọ̀rẹ́ là ti ra ẹ̀ para rẹ̀. ẹ̀rù yóò ti dùn dẹ́nu ọ̀ wá máa lọ bàbá ìwé sílẹ̀ náà ìrora tó mú iná ni. nítorí di eléyìí báyìí àwọn ará rí ẹni tí wọ́n máa kàn kí àwọn ọkùnrin yẹn wọ́n gbà á nígbà tí wọ́n gbà á kó lóṣù tó ti lọ́dọ̀ àìgbọ́n wọn àgbà àgbà àti màdínà ti fọ́ ọ lọ́wọ́ dáadáa ó wò rí. bọ́ọ̀lù tó ṣe ti kí àwọn mọ́sálásí tó kọ́ àwọn yunifásitì àwọn ọmọ yunifásitì kọ̀ọ̀kan tó máa di ìyàdé lórí pé a ah, mọ́sálásí yunifásitì ti wá ah, wọlé lọ́nà kínní kan ẹnìkan gbà sí yín kí ẹnu kọ́dà kò yàtọ̀ sáyé àwọn òfin ní mọ́sálásí ti wá àwọn òfin wá di lẹ́kùn òfin tí yóò fi hàn wá náà èèyàn ti dà lónìí àti báyìí ẹnìkan kó mọ́tíláṣí ọkọ̀ òwò mọ́tíláṣí tó wà ní àwọn ọ̀rọ̀ sí àwọn ẹ̀ṣá àti blọọ̀ ọ̀rọ̀ bí wa lẹ́yìn náà wọ́n sọ ọ́ mọ́tíláṣí tí bàbá yẹn kọ́ mọ́tíláṣí tí bàbá yẹn kọ́ nǹkan ẹ̀ ń gbé irun bẹ́ẹ̀ mọ́tíláṣí tí bàbá yẹn sẹ́gbọ́n ní kọ́mọ́ kíláàsì yẹn tí wọ́n gbà yẹn tó ta o. àwọn tí ní owó nákúnà sábẹ́ ná wọ́n wá pọ̀ yọ̀ ọ̀ma ní kéèyàn twenty yóò rí kékeré báyìí. títí àfẹ́ bulẹ̀ pọ̀ láwọn èèyàn kírun pọ̀ àbẹ́rẹ́ bẹ́ẹ̀ àmọ́ àfẹ́ náwó pọ̀ nítorí kí wọ́n lè mọ̀ bá lówó. irú rẹ̀ ló ń tẹ̀lé àtikọ́ ọ̀wọ́ sàánù especially àwọn alówó ẹ̀ ẹ̀dá kọ́ láti fẹ́ ilé náà ọ̀gá gbé alága náà ìwọ lọ tiẹ̀ náà ni o èmi ti kọ́ létí mọ̀ sùn wọn náà gba lè jẹ àwọn òbí kọ́ sèyírú àwọn ìjọ wọn kọ́ sára lé wọ́n ẹni wọ́n kọ́ tó ti pé à kọ́dà omi tẹ bá tún sẹ́ẹ̀tì kò lè gbà rẹ̀ ṣé wọ́n wà kò lè gbà rẹ̀ àmọ́ sẹ̀rámìkì ni òkè àti ilẹ̀ àti gbogbo àwọn òbí ìwà òun irú ilé ìlà nílò ẹ̀mí kọ́ ń ṣáájú ẹ̀ sọ́ra ẹ̀ sọ́ra fún mi àti fáàlì ẹ̀mí fáàlì ilé ọlọ́run bá ti wá ní kò sì jáì fún àti tètè kò fún àti tètè لكن رسول عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما أمرت بتشييد المساجد أخرجه أبو داود وصححه ابن حبان هذه الدعوة كيف يعني حديث عبد الله بن عباس كما نقول نسمع تباري وفي بأور ورسول النبي محمد صلى الله عليه وسلم أنا بني كما وضع فاملة بتشييد المساجد قالوا كن قمت لا تقدروا كن واقف لنا ọlọ́run ọ̀sẹ̀ ń bẹ̀. ọlọ́run ọ̀sẹ̀ mi pé kí n kọ́ mẹ́tẹ́láṣí kọ́ bá kí n tún kù lọ́dà. olùdókòwò fúra. láìsí yìí wọ́n tọ́ka sí wọ́n tọ́ka sí wípé nínú òṣèṣì àwọn Yahudi àti Nasara ẹni wọ́n kọ́ sọ́ọ̀tì àti sinagogu wọn sára olùkọ́ yìí náà gbogbo bí tẹ bá rìn sí bàbá ńlẹ̀ yorùbá yìí ti sè é sàtúntò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kíkí wọ́n ti ṣọ́ọ̀ṣì lọ́sọ̀ọ́ láti òde títí wọ́n máa pọ̀ gèlèmágélèmá ẹ̀rí ṣọ́ọ̀ṣì mi wọ́n kọ́ lórí ẹ̀ bá fẹ́ kọ́ nílé gbè ó lè tó àgbékà márùn-ún ṣùgbọ́n ìsàlẹ̀ nìkan náà ọkàn ga lóòkè lásán ni òun kàn wà báyàwó ni tó wọn á ti gíláàsì ìtajà àkọ́kọ́ lẹ́yìn bẹ́ẹ̀ o adúgbò ni o àjà tó fún yẹn kọ́tẹ́ kejì gíláàsì àjà kẹta gíláàsì tó bá ti wá rí lọ́kàn ah, ilé báńkì wo ló tó báyìí báńkì lè ṣe báńkì ẹnìkan rí sọ́ọ̀tì kan nílùú kan níbi rádàbà ọ̀ wájú obìnrin tó wọ́n rí ẹjọ́ báńkì wo lélẹ́ àbí sọ́ọ̀tì wo lélẹ́. subhanallah ó dà ìlú kan àkókò ọ̀gbọ́n láti rẹ̀ tó bá ń tó bá ń tó bá ń tó kàn máa ra wọn létí pàmò wọn pàmò pàmò wọn pàmò pàmò wọn pàmò tó bá ti rí ilé kan náà ká tó mú wọn lójú tó. sọ̀rọ̀ nìkan má bẹ́ẹ̀ ó rí pé kọ́ọ̀tù. subhanallah ilé ìjẹ́ ìṣesí àwọn àkọ́nra àti ọ̀hún ìgbésẹ̀ kan tuntun lọ́dọ̀ tó wa. èsì ṣe nàìjíríà yìí nìkan o gbogbo àgbáńlá yìí wọ́n ti máa kọ́ ṣọ́ọ̀ṣì wọ́n kọ́ tìrìntìrìn ni. wọ́n kúrò ọ̀sẹ̀ àdánsọ̀lá àti ọ̀làpọ̀ síbẹ̀. lẹ́yìn tí ṣọ́ọ̀ṣì kan bá wà láì. bá wọ́n tún kó jọ wọ́n tún kó jọ fún òbí ọ̀rẹ́ ẹ̀ka ni pé wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọ́lé mi sí ní àyíká rẹ̀ wọ́n kọ́lé mi ipò rẹ̀ mo lè tó ka tírì ètò ti wà lẹ̀ tẹ́lẹ̀ tò yóò yóò gbé ètò ti wà lẹ̀ mi tẹ́lẹ̀ ẹ̀ka ni pé wọ́n wò lù tò wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pípé lẹ́kùn rẹ̀ kọ́ wà ní lọ́sẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀ ọba ọ̀pá ànábì ìtura láti ọlọ́run àdúrà mùsẹ́lẹ̀ láti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti wọ́n ti àwọn ọmọ ẹgbẹ́ ọ̀pá ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ tí ọba tẹ̀sà jẹ tí ọba tẹ̀sà jẹ ẹnìkan ní wà kọ́ni. nínú ẹ̀sà jẹ náà ló ta lè kọ́ irú ilé ìkàlẹ̀ kó ti jẹ́ lè rọ́. lọ́kọ́ yé ìdílé tó báyìí ẹ wá pé lè rọ́ nìyẹn ah, àánú kò lè jẹ́ lè rọ́. ẹ̀sìn ọ̀tún mẹ́tíláṣí bàbá àjẹpẹ́ ní lásán la tẹ́lẹ̀ kíkà gbọ́ ọmọ ẹgbẹ́ ọ̀rọ̀. ìdí rọ́ ni àbúrò òdodo ni òdodo ni òbí tó tún máa rí ìyàtọ̀ rẹ̀ sábìnì tí wọn àtọ kọ ní dìrìndìrìn kan ẹ ní àwọn ẹtí máa ń tẹlẹ ti tọ́jú fún ọ àwọn ilé ìkọ́ ilé dìrìndìrìn kan wọn ti na mílíọ̀nù of náírà láti sí lọ́sọ̀ àwọn àga tó wà bẹ́ẹ̀ àwọn executive chair tí wọ́n kò fi dókòó láyé tó àwọn aláṣẹ jẹ́ ẹgbẹ́ tó jẹ́ pé tó bá mú iná tí wá sí ìlú yìí lọ kíákíá ní àǹfà ìdẹ̀rẹ́tọ̀ wà. Ìgbà tó lásán lórí yá kọ̀m̀pútà bẹ́ẹ̀ lọ́mọ tẹ̀sí ọ̀làdá yìí. Sòtú wá wò ó wá rí pé àá ọ̀sọ̀ ìpọ̀. Fún ìkejì ọ̀sẹ̀lẹ̀ sí mẹ́mbà pé kí lórí àga lójú sùkú ní máa jẹ́ pápó o lè fún yẹn bí o. Àwọn akéka ẹ̀ ń bí mẹ́mbà ti bẹ̀rẹ̀ òní tó kàn ìbọn ti táwọn ti mú àwọn èèyàn lọ. tí ètò wọn fi àga tutù ìjókòó tó bá ní àjà tí òdodo ni wọn máa pa ẹ ó lè léèyàn díẹ̀ wọn là ètò ẹsẹ̀ bẹ̀rẹ̀ tó yẹ kí wọn yá èpo ìwádìí ìgbégi àgbọn èpo ogi ọ̀pẹ inú wọn kò lè lórí inú rẹ sẹ́ni wọn ti fi búkà wọn. Ah, ó lè tó àti àwọn ọ̀dọ́ ọmọ náà wọn pariwo náà yóò lọ sí ìyá ẹ̀sùn ẹ̀kọ́ lè fi sí ìyanu ìyá wa fa yóò gbúdú ojú sí ìyá ẹ ní ẹgbẹ́ kí wọ́n kí òun nìkan ìlú wa ń bọ̀ pé mo fi àwa mélòó àwa mélòó kí ni àwa tó di wa pé nù ẹtí ọba wa ti rẹ̀. tó bẹ́ẹ̀ ti àwọn yẹn ń dà lórí kọ́ máa ń gbé bẹ́ẹ̀. ọ̀nà òfìfẹ́ yẹn yẹn tó pa ọba standard mu náà standard. àtẹ̀sẹ̀ wa kẹ́ nípò ní ti àdékìrùn kí lápò ti wá wọ́n gbọ́ ọmọ báwọn tó nì. tó ẹ̀rí pé ìyàtọ̀ tó wà ibẹ̀ ló ti mọ̀ ọ̀nà kílẹ̀ tó dodo gan kí àwọn dání sanra wọn jù. tẹ́lẹ̀ alábi tó lọ́wọ́ àrẹ tó lẹ̀ wọ́n lọ́nà ọ̀pá wọn láti ẹ̀ o táwọn lọ́dà. ẹ̀rí ti wà báyìí ẹgbẹ́ jẹ́gẹ́dẹ́ tó jẹ́ pé kò ga lọ títí ń bọ̀ wọ́n kún lọ́dà mi wọ́n hàmìlì tọ́lọ́wọ́n pa wọn láti àmọ́ kò sí mẹ́ta sí mi o tẹ́ẹ̀fẹ́ yìí tó kún lọ́dà o kò sí ro ọ̀pọ̀ yìí kò sí àrùn ọ̀fẹ́ bí dáadáa ọ̀gá ti wà ní láti ọ̀hà. lọ́wọ́ àtàyè ẹni kí ọ̀gá ti ń bí mi ẹnì kan kà ẹsì fẹ́ dá wa padà sí ayé ìgbà tí o sì náà bá ẹni tó wà lọ sórí làwọn sábà yìí tọ́ kúrò àwọn aláṣẹ láti kọ́ ọ́n láti kọ́ ga àwọn oṣù lọ́dà tọ́ ilé ìjẹ́bẹ̀ ìlọ́pàá ìdí tí àlẹ́sùnmọ́ àtúnà ti sọ báyìí oníkíjà gbàlérò pẹ̀lú kọ́mọ́tìláṣí tó náà ń dákọ́ ilé kankanlẹ̀ tí ò ní kó orú mú wa àti tí ò ní jẹ́ kí òtútù ó mú wa tí ò sì ní jẹ́ kó orú ọkà wa. lóòrè tá a bá wọnú mọ́sálásí tó orú bá mú àdékùnrin ké orú lékún sí. lọ́bọ̀ nígbà míì òǹgà ní òbí ọ̀run tóòrùn bá mú tó bá wọ abẹ́ àti bàbà àdìgbòrùn ń ta ọ́ láàrún yóò dẹ̀kù so afẹ́ kọ́ ilé kẹta lè túmọ̀ ní pílánì náà ká kọ́ ilé kẹta lè dáàbò sí náà tí ò ní jẹ́ kí òru ọ̀pá wa kó òrùn ọ̀pá wa tí ó sì ní jẹ́ kó tutù òun wa tí ò ní jẹ́ kó lù ọ̀pá wa ìtumọ̀ fi kọ́ ọmọ kíláàsì kalẹ̀. ní ìwà ń bùkátà pé kọ̀gà lóró ká máa kùn lọ́dà ká máa ṣe lọ́sọ̀ọ́ kò bùkátà rẹ̀. òdìbùkátà rẹ̀ ibi ká ti lọ́sọ̀ tóbi tá a bá ti ti lọ́sọ̀ yóò máa kó àìrójúbọ̀ kàn wá. à ń ti ń bu káàtà kápọ̀ kà sí lọ́ọ̀ náà ẹ bá ti fara sí lọ. mo rò pé ẹ rántí tí báàbò kankan ti síwájú tí wọ́n pè ní kíni báàbò kò sí òrì tó sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú kápọ̀ kà sí lọ nígbà tá a máa jẹun. ìgbà tá a bá ti ti mọ́tíláṣí lọ́sọ̀ kò ní jẹ́ ká lè pọkàn pọ̀ lórí ọ̀rọ̀ láti mọ̀ kọ́kàn wa náà máa tẹríba fọ́nà bára títí ń tẹríba òun gangan lẹ́mí ìjọsìn òun gangan lẹ́mí ìjọsìn fọ́nà ọ̀wá wa. tọ́ ọ̀tọ́ ayọ̀dà lọ́síláṣí àrẹ̀sẹ̀ lọ́sùn ìgbà yìí máa ilé ìrìn ọ̀yẹ̀ká òwúlò ọ̀rọ̀ tí òwúlò rẹ̀ kò sí yàtọ̀ láàrin àyè máa àti àyè àwọn máa ń yàtọ̀ torí ẹ̀ ọ̀kan náà ló lù wọn wọn mẹ́rin bá bẹ́ẹ̀ ṣe ṣe mọ́tíláṣí mọ́tíláṣí àti màdínà lọ́sọ̀ọ́ látàrí ìgbà tó ti pẹ́ ìpínlẹ̀ ẹ̀rí sábà kan ló kó sí bẹ́ẹ̀ o. àwọn tí ń ṣèjọba àwọn ìjọba òṣìṣẹ́ láti ṣàfihàn rí pé àwọn tọ́jú àwọn mọ́tíláṣí méjèèjì. ṣùgbọ́n lódodo tí wọ́n fi àwọn ọ̀sán yẹn sílẹ̀ fún òfin tí wọ́n fẹ́ mọ́tíláṣí dáadáa lọ́nà tó ti jẹ́ pé bí mùsùlùmí ti ń pọ̀ sí àlùkò ọ̀nà ráì tí wọn kò bá dáa ju àwọn sọ́yìn kò bá dáa ju àwọn sọ́yìn tó ní àwọn sọ́yìn tó ẹ̀rẹ̀ tó ti kékeré máa wọ bẹ̀ à ìyá wọn wọ pé ayé yìí náà ti tẹ̀lé tó láàyè àwọn olùmọ̀sọ yìí pé tí wọ́n bá fi ilẹ̀ kò bá dáa wípé kọ̀tọ́ kọ̀tọ́ náà ọ̀rọ̀ sẹ́ni tó yàtọ̀ pé máa ń omirtu ọlọ́run ọ̀pá mi láṣẹ omi ọ̀pẹ ànábìbọn ọ̀pá ara mọ̀ torí tó bá dáa ni ọlọ́run náà ọba pa láṣẹ tó kó sílẹ̀ à ń ṣe mọ́tíláṣí lọ́sọ̀ tó bá dáa ni ọlọ́run ọba pa láṣẹ tó sílẹ̀ ilé ìtumọ̀ sí pé àtúkọ̀ mọ́tíláṣí kan afẹ́fẹ́ ceramic láìsí rẹ̀ afẹ́fẹ́ lẹ́kì ní kan máa tó ẹ̀yà àti ní ayé ànábì Muhammad sọlá ṣẹlẹ ẹjẹ akpọ ní mẹsàlásì títí ní wọn gba ìgbà wọrọ alásòdò Abdullahi bin Umar ibn Khattab radiyallahu anhuma wọn ní mẹsàlásì ànábì Muhammad sọlá ṣẹlẹ lójú ayé ànábì yánà bàbá ní yẹn ń lẹbẹ àwọn òkúta tẹlẹ pé àmà ni wọn fi ṣe blọọkù yẹn àwọn blọọkù wọn kà máa ṣe kéékèèké lọ. ni wọ́n ti kọ́ mọ́sálásí àtàlẹ́ sọ̀rọ̀ bá àlọ́ àlọ́ sọ̀rọ̀. Gbọ́dọ̀ fún olùjẹ́rí àjà mọ́sálásí àtàlẹ́ sọ̀rọ̀ bá àlọ́ sọ̀rọ̀ Abala bí igi ọ̀pẹ yẹn ewé rẹ̀ apá rẹ̀ ni àwọn òpó mẹ́tíláṣí ìdánẹ́bí sọ̀rọ̀ àdìsọ́lá igi igi ti dẹ̀bí nù gàgà ni wọ́n fi sòpó fún mẹ́tíláṣí àdìsọ́lá sọ̀rọ̀ àdìsọ́lá. فلم يزد فيه أبو بكر شيئا أبو بكر في مكان وفي مẹ́tíláṣí àdìsọ́lá sọ̀rọ̀ àdìسọ́lá lẹ́yìn tí a nàbí fún sábùbákà jẹ àwérè àbúbákà òfin kankan fún òṣìṣẹ́ wà náà lọ́wọ́ wọ́n dáadẹ́ fi ìrùmọ̀. وعمر رضي الله عنه هو في السنة الثلاثة صلى الله عليه وسلم وبناه على بنائه في عهد رسول الله صلى الله عليه وسلم باللبن والجريد وأعاد عمده خشبا وما gbà tó ń fi kún لا يعلم لا يعلم kọ́ láyé بلوك وعمر òkò gi dẹ̀bí nù àjà ewé gi dẹ̀bí nù láì ní ọ̀rùn ọ̀sẹ̀. wọ́n nígbà tí Usman dé Usman yí padà ó ti àfikún láre lórí òun á ma ògiri mọ́tíláṣí àmísọ́lá àti nàìjíríà pẹ̀lú òkúta tí wọ́n dára Usman ọ̀bí ọ̀lọ́ àwọn òun ó tún á kúnlẹ̀ fún òkun òkúta òkun lẹ́kùn òun wá ṣe àwọn òpó òpó ní mọ́tíláṣí ó dé fún òkúta kọ òkúta tí wọ́n dára ó tún wá pààrọ̀ àjà rẹ̀ ó dorí sí mi. eléyìí wọ́n túmọ̀ sí wípé níta fẹ́ tá a sì nílò nípa mọ́tíláṣí náà ká má ta àlá. àfọ̀rà tí wọ́n ti ta ẹnu àlà nígbà tá a máa kọ́ mọ́tíláṣí. kí n lọ́sọ̀ọ́ ìta ẹnu àlọ́ rẹ̀. kó pọ̀ lọ́wọ́ àwọn ọdẹ ọmọ láyé tó jẹ kàlífà torí ìlú púpọ̀ ni wọ́n ti sí ìwọ́n mọ̀ kò sí bẹ́ẹ̀ sí mọ́tíláṣí lọ́sọ̀ọ́. ìgbà tó ń kà sọ òní pé mo kọ́ báyìí mo mo kó ti sọ́ra fún kíkún mọ́tíláṣí lọ́dà pupa àbí kíkún lọ́dà yẹ́lò àbí kíkún lọ́dà míì ọ̀tọ̀ sínà náà kò sára bẹ́ẹ̀ kọ́ máa fìtínà àwọn èèyàn lọ́sẹ̀ bá ti kún lọ́dà ìbẹ̀rẹ̀ sí fìtínà àwọn èèyàn nù. láì làwọn aṣíwájú wa sí. wọlé yìí ibn abdulmalik ọ̀là kọ́kọ́ ẹni tí ọkọ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní tẹ̀mẹ́tíláṣí láwọn ọ̀ṣọ́ burúkú ní ìgbẹ̀yìn ayé àwọn tàbí ànábì sallallahu alaihi wasallam àwọn olùmọ̀ọ́sẹ̀ ń bẹ̀rù láti sọ fún pé ti ń ṣe ọ̀dà nítorí fìtínà ìwọ́n gbà tí òfin máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n tako tako pé tó ṣe yẹn ànábì ò ṣe bẹ́ẹ̀ ó sì ní òun ṣe bẹ́ẹ̀ ní nítorí pé mọ́tíláṣí ilé ọlọ́run ó sì gbọ́ tára bisimilá àti sọ́nà àti ọkùnrin tó bá kọ́ mọ́tíláṣí kan fọ́ lọ́ọ̀ ọlọ́run bó ti torí rẹ̀ kọ́lé kan fún láìjẹ̀nà ìjẹ́ àbọ̀ Usman radiyallahu anhu táwọn ti mẹ́tíláṣí lọ. báyìí kí mẹ́tíláṣí ilé ọlọ́run lọ àárín ilé ọlọ́run ó sì mú káàtà lọ́dọ̀ ẹ̀rọ ọlọ́run kíkẹ́ kọ́ dáàtì kọ́ sọ́jí pẹ̀lú lílọ́ máa tẹ̀sán níbẹ̀ máa gbọ́dọ̀ pálí ọlọ́run ọba láàrin máa ti gbọ́dọ̀ jẹ́ ẹ̀tọ́jú máa gbọ́dọ̀ àtòmójútó tó ti ga mẹsàlásí ń bùkátà lọ́dọ̀ wa àkọ́kọ́ rẹ̀ náà ní kálọ̀ máa tẹ̀sí lẹ̀ nítorí pé tó máa lọ sẹ̀sìn mẹsàlásí ìwọ náà ti di mùsùlùmí àwọn mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ wọ́n tọ ọmọ lọ́kàn nínú àwọn ó sì máa wá dáadáa fún ọ ilé táwọn náà wà fún yàrá wọn ọmọ ẹ̀ ti ń sọ ó sì máa tó ṣe léyìí ló fi ọtí pọ̀ ẹ̀ tó máa ń bùkátà ràn lọ́wọ́ wàá ràn wọn àyà rẹ̀ pẹ̀lú ẹ̀. bàbá gbogbo ẹ̀ jẹ́tọ̀ bá ti sílé ayé lẹ̀ wàá rí àwọn mùsùlùmí tí ó kírun sí ọ̀la. ẹ̀sìn sẹ́yìn tí kì í wá mọ́sálásí. ẹ̀sìn tó palẹ̀ ọlọ́run bá ti kì wá lẹ̀. irú àwọn atani àti ta lóru pé ó kírun sí ọ̀la nígbà tó bá ti gbé ayé sílẹ̀. mọ́sálásí ogun tí ọ̀rá dáa gbọ́dọ̀ ti lọ àmójútó ìmọ́tótó rẹ̀ àmójútó bíbẹ dáadáa rẹ̀ ní ìgbésọ́ máa ti fẹ́ gbàjẹ́ nínú nǹkan tó ń fi ṣe àkókò wọn kíláàsì ọ̀sẹ̀ ìgbà tá a máa ń gbé gbà pípẹ́ bí ló láìka yàmá máa ń méjì já ìpẹ̀rẹ̀ lọ́wọ́ kíkìn fáàrù mẹ́wàá bá já lè gbogbo wa kò ní gbígbà bára kéèkà tó a tó ti jẹ́ pé tọ̀rọ̀ láti jọ̀rọ̀ wọn kíláàsì oníkàlùkù ọmọ pé ìdílé ọlọ́run ló ti kàn wá nìkan tí ọ̀kà wọn yòókù subhanallah. mọ́tíláṣí ṣe fẹ́ ìtọ́jú nífẹ̀ẹ́ sí àmójútó ìtọ́jú àtàmójútó tí ń bùkátà ìgbẹ́ wa ti sọ bùkátà àtàkàdé bàbá tí wọ́n bá ṣe ìtúndì ọlọ́run bá ṣe ọlọ́run bá tó sì túndì rẹ̀ ṣe kò ní í dáwọn náà dá bùkátà rẹ̀ kò sì ní í sùnì ìdìbò olùkóró pé mi ò ṣe ọlọ́run bá ti mọ̀ pé wọ́n lò sí. kéèyàn sì gbìyànjú láti jẹ́ni tí màá ti dáadáa nínú mẹ́tíláṣí ìtọ́jà rẹ̀. kéèyàn máa gbìyànjú àti jẹ́ni tí ọ̀nà pè mí. kéèyàn gbìyànjú àti jẹ́ni tí ọ̀nà pèsè nǹkan àlùwàlá lọ́rẹ̀ yìí. kéèyàn gbìyànjú kẹ́bí sùwárò àti bìíní láti máa mójútó ìmọ̀tótó mẹ́tíláṣí. eléyìí òfin ló tọ́ka pé gbogbo ọ̀rẹ́wà ti wọ́n kíláàsì ọ̀bálágbájá náà mọ́wọ́ ìta ọ̀nà ni wọ́n wà á ọ̀bálágbájá wà lẹ́yìn náà ọmọ náà lọ wà lẹ́yìn náà ó ti ti ìgbéraga ti kọ́ gbọ́n kíláàsì ó sì dájú gbogbo ẹjọ́ wa gbọ́n kíláàsì ilé ọlọ́wọ́ wa ló ti ṣe àdàlà rẹ̀ díẹ̀ ní bá ti tọ́ sí ọ̀pọ̀ wọn. torí ìdí àbí ọlọ́run àti àwọn àròyìn rẹ̀ kó ga jù kó sọ àrò kan nínú ẹni tí ọmọ àmójútó náà kíláàsì tí wa kírun na kíláàsì tí ó sì jọ kan náà tí ọmọ na tọ́jú náà kíláàsì kó dájú ọ̀kan nínú àtúnṣe pé ọkàn wọn yóò máa fẹ́ náà kíláàsì ní gbogbo àná wọn àwọn òṣìṣẹ́ ọkàn náà tó láǹfààní àti máa معلق بالمساجد يعني كان يتوقع عليكم قرار المساجد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. Nan, ẹjọ́ ṣe ó ṣe ṣe fún wa kí a ò pé lọ́rùn wa máa tọ̀wá ju ọ̀dà tí a wá ṣe nǹkan ọkọ̀ sí ní wọ́n ṣe ní àwọn ọ̀sìn tí èyí lọ́wọ́ lọ. Ká pọ̀ láì pé abẹ́sí ìgbà láì lọ́wọ́. ẹni tó bá ti fi hàn lọ́nà pé ń gbèsè àgbà náà. Àwọn ni wọ́n ti wà mọ́sálásí pé ìpàdé báyìí ni bí wọ́n wà ní ọ̀bá sọ̀rọ̀ àgbẹ̀fẹ́ máa fún ọ̀sẹ̀ àwọn tó kẹ̀ fáyìn ẹgbẹ́ àwọn tó ti ṣe ìṣẹ̀lẹ̀ tó wà ní ẹ̀kẹ́ kí ni ó lu àwọn ìgbà máa fún gọ́ọ̀mẹ̀ntì yẹn láti ọkọ̀ sí ìlànà ìṣọ̀ ẹ̀ tó ti gbàgbé sí sí àwọn ayọ́kẹ́gbọ́ pé ìlú ìlú ìlú ìlú ìgbà tí àwọn gọ́ọ̀mẹ̀ntì máa ìjọba yìí ẹ̀rí sẹ́kọ́ndì wọ́n ti pé ní sọ̀tàìtì wa náà àti àwọn tó bá ní ọrùn díẹ̀ díẹ̀ àwọn nígbàmọ́ àbí àwọn nígbàmọ́ àtàwọn dídá ti wà ní mọ́tíráṣí pọ̀ kí wọ́n fẹ́ máa ń pọ̀ bẹ́ẹ̀ wọn láti fi sọ pé wọ́n ti àwọn bíkítà kan ọ̀dọ́ ọ̀dà nínú mọ́tíráṣí tó ẹgbẹ́ wọ́n máa fi nípò sọ fún wọn pé ìdí òun ládá bá wọn ìdí òun orí wá fún wọn tí wọ́n sì lọ́mọ ìhá ìwé ìsìn wọn àwọn kọ́ ni pé iṣẹ́ ẹni tó bá mọ̀ òun náà kò sọ fẹ́ni tó mọ̀ kí kò fi hàn lọ́wọ́ bá ní ilé ìjọba tó lọ́mọ ilé ìtàkùn tó lọ́mọ. alhamdulilayi àwọn olùmọ̀ọ́ ní ẹsẹ̀ni tí ó rí nǹkan kan tó kọ̀ dáa wọ́n á ti pèrè pé ẹ̀ ń báyìí báyìí ló ṣe fún ọgbẹ̀rún lọ́wọ́. ọ̀rọ̀ tó ń sọ nípa gbogbo à mẹ́tíláṣí lọ́sọ̀ọ́ ó ti ṣe ta ọlọ́run wọ́n tó ṣe gbogbo eléyẹn láti sọ nígbà wọn ti wọn tó sọ nígbà wọn ti wọn gbogbo ayé ọgbọ́ ti kọ́ gbogbo ayé ti ti ń kà lọ wà lórí ìfẹ́ wọn fáwọ̀ dànù pẹ̀lú èdè làbà ó tó máa sọ di english ká tó mọ̀ kí wọ́n sọ. tó ah! wọ́n ti kọ́ wọ́n ti sọ ti pẹ́ tó wọ́n náà ń bẹ ní ẹ̀kọ́ tó tún fà wá tó dáhùn wá pé nǹkan sùn tó ilé ìtumọ̀ ti fi wọ́n sọ. lẹ́yìn náà ilé àjùmọ̀ ẹ̀ máa bá eh, ìgbà orí jẹ́ olùmọ̀ yóò gbọ́ wájú ọlọ́ níjọ́ bí nǹkan ṣe yá lórí gbogbo nǹkan àtẹnu wá sọ náà ó fi wá lé nípa níjọ́ bí nǹkan ṣe yá. ìrọ̀ àwọn olómi ìbínú àti ìlara ni wọ́n fi sọ̀rọ̀ ńgbà mi. àwọn tí wàá gbà pé kò sí nǹkan aṣọ tó gbé aṣọ pamọ́ ẹ̀. wọ́n kó wa dìde níjọ́ bí nǹkan ṣe yá àwọn ẹni tá a fẹ̀sùn kan náà ó gbé àwọn náà dìde torí ẹrú ọlọ́ọ̀ náà ní gbogbo wa ẹ̀sùn tó fi kàn wọ́n yìí kí ẹ̀rí tó o ní lórí pé wọn ò fi fẹ́tọ̀ kò lẹ́rìí kan lórí ẹ̀ tó wọ́n kàn jẹ́ ní àárín ìwọ́n àti pé ẹ̀yàn fi àjẹrà rẹ̀ lórí nǹkan tí ó sì. torí ẹ̀ ni o ti jẹ́ pé tí èèyàn bá fẹ́ mọ̀ pé nǹkan wà lóòtù ìyẹn wò láti ìyẹn wò iná ẹ̀ yóò wò kí àwọn olùmọ̀ sọ. olùmọ̀ tí ẹni kó sọ pé kí ní ìdá tí gbogbo náà lọ sẹ́yìn kọ́ da rẹ̀ sí. Nà ẹ̀ dáhùn. Ẹ dá mi lóhùn. Wọ́n sọ pé mi ń ṣàlá. Ẹ ṣìkọ́ tí kò sí yàtọ̀ láàrin àwọn èèyàn bíi kíbi tí wọ́n bá àlàyé. Kọ́lọ̀ lè yàtọ̀. Ṣùgbọ́n tí gbogbo dáadáa sẹ́yìn ń gbọ́ lọ́wọ́ náà lẹ́kọ̀ọ́ dáa sí lẹ́yìn àpláyé ní gbèsè ayé ẹ̀jẹ̀ ní gbogbo àwọn lọ́ba tó ní tẹ̀ sọ ilé ìgbà àwọn èèyàn àyẹ̀mọ́ yìí ìwọ́n mélòó làwọn èèyàn lò. bákan náà tí gbogbo náà ṣe láì dá alẹ́ jìnnà sí. táwọn ọlọ́pàá mẹ́nu torí pé iṣẹ́ tó lù mà ní púpọ̀ sọ pé kí ní ìjà kí ní yọ̀ọ̀dà. ọlọ́run tó bá nìkan Muhammad ṣùgbọ́n wàá ṣẹlẹ̀ ó ní kí ní àlẹ́ ìkẹ́ wàhálà iná ṣẹta ẹni kò jíṣẹ́ àwọn aláṣẹṣe o. kódà nínú àwọn olùmọ̀wá ẹgbẹ́ bí látàrí kó sòótọ́ fẹ́ni tó nípò wọ́n wá ní olóògùn gbogbo kan láyé ní pé ọwọ́ wọn bá sọ ọ̀la ìkòtí tó rí rẹ̀ bára òdodo tẹ̀lé ìtumọ̀ sí pé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tí n bá ti sọ níbi ọ̀sẹ̀ ní inú lágbára náà. ibi tí a ti ṣe máa fi wọ lọ́rọ̀ ní ìtumọ̀ ìṣẹ̀lẹ̀ nàìjíríà nìyẹn because kò sí màbí. títún wọn sọ pé kíní kọ̀ọ̀dá kíní kọ̀ọ̀dá kíní kọ̀ọ̀dá tẹ̀ bá ṣe níbi àwọn mẹtálíkì àti òní máa ti wà tẹ̀ bá ṣe nǹkan bẹ̀rẹ̀ sí bu yín. títẹ̀ fẹ́ sórí rẹ̀ ṣé ìfowópamọ́ ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀sìn àkùrù rẹ̀ wọ́n pọ̀ náà àwùjọ wa yìí. so gbàtí wọ́n bẹ̀rẹ̀ sí fún yín tí ò bá tún rí kẹ́ ẹ̀ tún change yọ bẹ̀rẹ̀ sí ní wọ́n àti òfin pa yín ìlú bírú àwọn boko haram. láti nìyẹn ìbọn tẹ ti máa ń pè yẹn lọ síbi nǹkan kan pé ẹ ti báyìí tí ẹ bá ti ẹ di kèfèrí lápèjúwe ní ti ń sọ pé ẹ di kèfèrí ẹ tẹ ẹ bá ti ẹ di kèfèrí mu èyí tí sọ ẹ di ọ̀rọ̀ àwọn òfin gbà tẹ̀ ti kèké rí o ti pè yín wọ́n máa ti gbogbo ẹ̀ nígbà tẹ̀ wọ́n máa gbọ́ ìpè òkú pè é padà lọ́kàn lọ́wọ́ àwọn ẹ̀. ìjọba ni pé ọgbọ̀n mọ́tò àti ọ̀kọ̀ọ̀kan mùsùlùmí gba mùsùlùmí tẹ̀ ọ̀tẹ̀ táwọn máa tọ́nu. lọ́dọ̀ tí ẹ̀kú náà kèké rí làwọn àgbà láti ṣe ń dín wíwò. ọ̀rọ̀ ìdílé mi ti jẹ́ pé tí bá yẹ pé tọ́lọ̀ tẹ́lú bàbá ti sọ tiẹ̀ ẹ̀yin ti mú ti ń kù wọ́n lò wọ́n lò ẹ̀yin kọ́ lọ́nà òbí léèrè mà so tiẹ̀ náà kàní pé sẹ́ńtì wọn náà sọ tó ń lò lórí ara rẹ̀ so ilé ìjọba ṣùgbọ́n àwùjọ wa bàbá rí ẹnìkan tó lówó tí àwọn lèmọ́mù lèmọ́mù wa tó ń sọ fún pé àkọ́ àtúnmọ́síláṣí kọ́ àtúnmọ́síláṣí lọ́sọ̀kọ́ àti kínní onáàkọ́lọ́ béèrè kó tó ṣe kankan. kọlọ béèrè because ọlọ́run bá wa fẹ́ràn wa púpọ̀ ṣùgbọ́n àwa àfẹ́ràn ara wa rárá ẹlòmíín nípele nígbà àwọn dáńpẹ́ láàbá àfáàrọ̀ yẹn lè influence ìgbésí ayé òun negatively kí tó wọn dàrú àbí òwe bẹ́ẹ̀ ẹlòmíín kí tó wọn bá ti ṣe ẹ̀ owó òun lè pa ní ìgbàgbọ́ kékeré ń bẹ kọ́kọ́ bá máa dá lówó yìí. ìmọ̀ẹ́nì wọn ìtàjì ẹ̀ báyìí. wọ́n máa bẹ̀rù títún bá fi lè lọ ṣe àbá kan kó padà sí ibú lè pa. ìmọ̀ wọn nígbàgbọ́ ní oògùn wọn nígbàgbọ́ ní ti awo èyí tí wọ́n ń pa aláró ẹ̀sìn náà torí rẹ̀ àwọn babaláwo ọ̀pọ̀lọpọ̀ tó ń fi láàpá

ṣé ń bẹ́ẹ̀ ní náà ní káàdì ṣe sábà ìkáàdì àìkàkà. ilé ìwé ṣe islam ní káàdì ọba ní gbogbo ìwà ní láti rẹ̀ kọ́ ọ. ìmọ̀tí lọ́sọ̀ kan lọ títí eléyìí ní tọ́lọ̀ bá ń fẹ́. sẹ́wọ̀n pé ó ti rọ́nà lọ́lọ́run ti sọ pé fẹ́ sálú àtìlẹ́sìkiri nǹkan tó láti àná. ó yọ̀ bá máa béèrè lọ́sọ̀ ntí ó mú náà ṣe ó ti máa bẹ̀rù wọn ó náà ní kí ní awo kájọ́jọ́ ṣe ní kọ́rọ̀ ìwà àdéhùn ẹgbẹ́ ṣe wá sí pé ní kàn sí ní. ìbéèrè wa ẹ̀ ẹ̀ àwọn olówó náà ni torí pé wà láwùjọ wa náà jù àwọn tí ń àwọn lọ́wọ́ àláwùjọ wa. nígbà tí àtọ̀mọ́ olówó kan pé ẹ̀kọ́ ńlá fún ẹ̀ lábẹ́ nìkan wá pọ̀ níbi kí èdèkó báńkì nígbà. gbogbo owó ìlú ìmọ̀ ń kúta. abájọ ṣíṣe bí ká má fún ọ pé wá ti ṣe ọlọ́run fún ní dáhùn. ìwà kọ́ mọ́tíláṣí fún ọmọ yín mo ṣe ń pàpọ̀ ni. àdúgbò báyìí wà kó sí mọ́tíláṣí ń bẹ wá bọ̀ wọ́n láwọn máa yín wọn tó ìdí ìrònú ti jẹ́ kó so lówó ìgbọ́ tó bá gbó lówó tó ti gbà kọ́ lọ́ba ló fún ọ ó kú jọ kànáà tó bá kú tó bá kú owó yìí ó fi ilẹ̀ ìwọ o kọ́mọ́tẹ́lẹ́sì nínú owó tiẹ̀ kó fi rà jẹ́nà ọ̀kan nínú àwọn ọmọ wa ju owó òun á kọ́mọ́tẹ́lẹ́sì bẹ̀ ó ń ṣe dáadáa nínú owó òun á sórí ire ìwọ tó lówó ọ̀rọ̀ oríire mẹ́ iná ló ti wá nù àdéhùn inú àwọn tọkàn wọn bàjẹ́ jù lọ́jọ́ gbẹ̀dẹ̀ àkìyà òun náà lẹni tó lówó tí òfin rà lẹ́dánà tọkàn nínú ẹni tó jogún rẹ̀ wá tara rẹ̀ rà lẹ́dánà torí ẹ̀ ìgbàlódé ìjọba máa ń bọ̀ kékeré kan láti àti ẹ̀rọ àti sọ fún ọ̀pẹ kọ́ńtàkì yóò ṣe wípé ẹ̀yin lẹ́fẹ́ gbowó oúnjẹ lọ́wọ́ pékin kọ́ ọ bá kọ́ ọkọ́ fọ́nà ṣé wọ́n máa ta mọ́tíláṣí ní tọ́ba pé tí wọ́n bá fún àtà ọmọ tíláṣí rẹ̀ fún ó sórí ilé ìjẹun ti jẹ́ mẹ́rin. ẹgbẹ́ ti mú ọ̀wá ìdìbò báńkì náà ló fi lówó ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ máa fún ká ìgbà tí wọ́n fẹ̀ kọ́ ọ̀mà ìgbà tí wọ́n kọ́ ọmọ náà ó lè di ogún owó yìí kó tún ti bàbá rẹ̀ láǹfààní bàbá tí ò ti ra rẹ̀ láǹfààní ọmọ rẹ̀ sí láǹfààní. ó gbọ́dọ̀ sọ pé àbọ̀ ọ̀kùnrin ọ̀bẹ̀rẹ̀ ọ̀kùnrin àtàwọn bàbá ta ni wọ́n jogún yín àtàwọn ọmọ ta ni wọ́n jogún yín ẹ̀yìn máa ta lẹ́ni tó ṣe náà bà létí pẹ̀lú owó yìí. ọmọ lè mú lọ owó tó jogún yìí kọ́kọ́ mú láti kalẹ̀ ibi bàbá òun lu òun gun bàbá òun kí ládàá ẹ̀ lọ́nà lọ bá bàbá òun. mọ̀sálásí tí bàbá òun kàn tiẹ̀ ọmọ lè kọ́ ọ̀kan. bàbá máa rí nìyẹn ọmọ tẹ̀ tẹ̀sẹ̀ kọ́. bàbá àwọn ọmọ tó tẹ́ fẹ́ tẹ̀sẹ̀ kọ́. wọ́n tíjọ́ tíjọ́ tí bàbá bá kú yóò á tóbi sòrò sòrò bí bàtí ń sọkún lọ́nà ìfikẹ́ wọn. wọ́n á ti ẹjọ́ mẹ́ta ẹjọ́ mẹ́rin ìjọba yìí sìn wọ́n á bẹ̀rẹ̀ fún ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ pé yẹ àwọn náà làwọn tó báyìí àwọn náà làdà báyìí àwọn náà tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàrin bàbá lọ. àwọn àpòjìdá àwọn akẹ́rẹ̀ẹ́dá ara ẹ̀ fún mọ́tò ìgbà tó dábì ti kú fún àti dábì ti kú mọ́tò wá ti jẹ ọ̀dà àwọn yìí. ẹni wọn pin náà àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ọba kú bó ló ti jẹ́ jẹ bẹ́ẹ̀ táyọ̀ ní kàn dáhùn. àbẹ́yẹ ọ̀nà bẹ́ẹ̀ tí wọ́n bá tù ń jọ lọ́dún èèyàn kan nígbà tí wọ́n ní tí ọba kú tó fi àwọn ọmọ rẹ̀ wà mọ́ ìbọ́yá táyà mọ́tò òrìtọ́fẹ́ lòdì nígbà tí wọn bá pín dúkìá sọ́nà pé nígbà tí yẹn tà ń tẹ́lá àti rẹ̀ ẹ tó ní odidi ewúrẹ́ kó tó kú nígbà tó bá kú ọkọ ọmọ mẹ́ta lẹ̀ ewúrẹ́ òkè kú pé sọ̀rọ̀ mélòó ọkùnrin mẹ́ta ọ̀nà mélòó lẹ́pin sí ọ̀nà mẹ́ta ewúrẹ́ tó tó didi má. ṣùgbọ́n wọ́n á lo àǹfààní tó bàbá rẹ̀ ti kú wọ́n lọ́ọ́ dára wọ́n á bẹnu mọ́tò wọ́n sọ pàpọ̀ ẹ̀yìn wọ́n sàlámù alẹ́kùn kò fi ẹ̀ àhà kò sì di bàbá ọlọ́lá. eléyìí túmọ̀ sí pé ẹ tètè rá dáadáa bórí ara ẹ ọmọ àti àwọn ọmọ tẹ̀ sí ilẹ̀ ńlá rẹ̀ wọ́n níta rẹ̀ yọ̀. Ṣòkò ní ìdíkẹ́ kí lè má mú kọ́ ọ́sẹ̀ máa pọ̀ mọ́tíláṣí kan ti wà ń lẹ̀ sí ilé ńlẹ̀ lọ́kọ́ mọ́tíláṣí náà kó tó sí mọ́tíláṣí. Ìyá bá ti kọ ẹgbẹ́ fáwọn tó lẹ́sẹ̀ sí. Irú mọ́tíláṣí wa ń kọ́ ẹ̀ tuntun ní fún bíbíà ọ̀ràn lọ́dá. Ọ̀ràn títí lọ́dá. Gbé fọ́ọ̀rọ̀ ìfúnná ní tàbí ẹtí ọ̀nà wa pé sẹ́nu ọ̀nà rẹ kó sọ̀rọ̀ kankan ọ̀làfà. Gbogbo àti ti pé aláìbá kùnú dáhùn dáhùn sí ní dáhùn. Ìgbà wọn fi báwa ló ní báyìí. Bẹ́ẹ̀ bá ti rí àwọn náà wọlé. Gbogbo àlẹ́ yìí ní àlọ́kọ̀ mi bá ti tilé lọ́wọ́. Àwọn àti jẹun ni o. Àwọn àti jẹun ni kì í ṣe wọn bá ti tàn wí Bí òye wa, ẹ̀jẹ̀ òsì wọn bá ti bó ṣe wà. Ó àwọn jàmbá náà ti gbìyànjú fún wa ti kọ àti bàbá àná ọlọ́kọ san án lẹ́sàn-án. ẹ̀rí kí ni tí ò sí kí ni tí ọ̀dà bì ní? ọdún kankan tí ọ̀dà wa bì. tí ọba ti máa kíláàsì ìfàsẹ́yìn bá ìsìláàmù níbi àbí ọba wàláhì ládùúgbò ìfàsẹ́yìn bá. ẹ̀gbọ́n ẹ̀rọ ọlọ́run ti ń wá láti ibi tí wọ́n á ń tó ìrìn gbogbo pa. oríire ni àbí ìṣòro yìí wọ́n wá pé wọ́n wọ́n wọ́n wọ́n á dúpọ̀ sí mọ́tíláṣí lórí ẹ ti mọ̀ pé tílẹ̀ bá dilẹ̀ wọ́n bá ti ṣe mọ́tíláṣí àwọn atiláwé kọ́ àwọn ọmọ wa kọ níbẹ̀ olúwa kò mí léyìí bẹ́ẹ̀ náà làwọn àdúgbò pọ̀ ní jẹ̀mọ́ ó ti wáyé kí ló ní ọ̀nà ẹ̀yà torí tọ̀ lọ àwọn àdúgbò wà tí ò sí mọ́tíláṣí kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ẹ kọ́ ọ́ lẹ̀ bó ti wáyé ẹ wá wo dáadáa tó máa bó fi rọ́pò fún yín lẹ́tọ̀ ẹ wá wo dáadáa tó máa bá yín lẹ́yìn fún yín ẹnìkan ti inú fún mi ti fẹ́ ni owó yẹn ti dè kí ni wọ́n fẹ́ lọ gbọ́ lónìí o ẹ wọ́n fẹ́ kọ́ magnificent kí ni kí la fẹ́ máa dùn ọmọ síláńtì kó jẹ́ pé eléyìí ti wà yìí ọkọ̀ àdúgbò kẹ́lẹ́rándà kó síláńtì kẹ́kẹ́ bẹ̀rẹ̀ kó má bá ẹ̀ lọ́kàn jẹ́ tí bá tún wá fẹ́ ra ẹ̀mẹ̀ mílíọ̀nù tó dà mọ́tíláṣí òfin ní wùbẹ̀ tó ló bá bẹ́ẹ̀ lóye bá ń sọ̀rọ̀ ọkọ̀ mọ́tíláṣí síbẹ̀ wọ́n máa mùsùlùmí tún bẹ̀ mùsùlùmí tún bẹ̀ wọ́n ti fẹ́ kírun kò sí mọ́tíláṣí. nígbà tó gbogbo mi tún wá ní iná sẹ́yìn mọ́ ju mí lọ kò sí mọ́tíláṣí ń bẹ̀. akọ báyìí wọn àwọn máa kọ́ ipá tó padà kọ́ bá mi lọ́jọ́ wájú akọ àmọ́ kó ti wáyé tẹ́lẹ̀ kí tó bẹ́ẹ̀ gbogbo àdúgbò kọ̀ọ̀kan ibi tó ti lẹ́sìn sí láyé pọ̀tẹ́ ìgbà tẹ́ gbá títí ẹsẹ̀ kìnkìn ní kan ẹsẹ̀ kìnkìn kankan ẹ̀sà ti pọ̀ bí tó lè fi ní máa parí. nítorí ẹ eléyìí ọjẹ ìtẹ gbogbo wa láti ẹkùn lẹ́tà bá mọ̀ nítòsí wa nílùú yìí àti nílùú mi láyé ètò bọ́ọ̀rọ̀ bí nìkan máa sọ níbikíbi lọ́wọ́ bá ti ní kò lè influence olówó ẹ̀ka sọ̀rọ̀ kọ̀ọ̀kan láti ànábì sallallahu alaihi wasallam sọ́ni gbogbo ẹjọ́ bá kọ́ sáàtì kan lẹ̀ fọlọ́ kódà kó kéré kó ọmọ gẹ́gẹ́ bí ilé ẹyẹ olóńgbò tó ti pé mọ́tíláṣí kan lè kéré bẹ́ẹ̀ àmọ́ ẹ̀rọ ti ṣàpèjúwe ni pé ẹ má fojú di ọ̀nà ó ti torí rẹ̀ kọ́ ní kàkún láìjà torí ẹ̀ láfẹ̀ẹ́ bá gbìyànjú ẹ̀ kí mọ́tíláṣí ọbẹ̀ lù fúnra rẹ̀ kódà kí ọmọ máa kí ọ̀nà bẹ̀ dá wà ìpèpè lọ sí ẹ̀sìn Islam ẹ̀sìn fún àwọn ọ̀sẹ̀ Islam lóore yìí àdúgbò kan wà ẹgbẹ́ yẹn àdúgbò bẹ́ẹ̀ ọmọ kọ̀ọ̀kẹ́rẹ́ kìkan wà àgbójú rẹ̀ báyìí ó jẹ́ pé àwọn èèyàn tí kò débẹ̀ lọ́yà tí wọ́n tó lè kó débẹ̀ wọ́n máa gbé bẹ̀ ẹ sọ̀rọ̀ ọdún mẹ́wàá ti sùn wọ́n sì lọ kọ́ ṣọ́ọ̀ṣì kiri kiri kárẹ̀ ẹ̀rù gbogbo yóò máa dé kárẹ̀ gbogbo yóò máa dé kárẹ̀ ẹ̀rù àwọn ọmọ yóò máa rí àwọn ọmọ yóò máa rí àwọn ọmọ yóò máa di kí wọ́n wò kí lọ́wọ́ àṣọ àfẹ́ kí lóri táwọn àlè kọ́ ọmọ kíláàsì sábà wọn lẹ́yìn lọ wọwọ rẹ wa àwọn ọmọ ẹgbẹ́ àti wọn lórí ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ àti wọn wa ṣùgbọ́n nítorí wọn gbàgbọ́ ni pé ẹni tí àwọn àwa lọ́dọ̀ sí wa àwọn akọ wọn fẹ́ wọn nánú wa kọ́ náwó lórí ìdílé náà ló bí ẹ̀sìn lẹ́yìn ọ̀gá ìdẹ́nà lọ́wọ́ lẹ́yìn ọ̀gá ìdẹ́nà lọ́wọ́ ti dá sí pípé sí abábílì ara wa ibi láàrin òní sóṣù mẹ́fà láti láti mọ́nà rábì ní kálukú ọjà tẹ́tẹ́ àwọn náírà pẹ̀lú ìgbọ́rọ̀ mọ́tíláṣí látọ̀ òwò nìkan. bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ máa láàrin oṣù mẹ́fà tẹ́tẹ́ àwọn ọkọ̀ àròkéré ẹ̀dá ẹ̀dá ó kéré púpọ̀ kéré púpọ̀ lẹ́sẹ̀ tẹ́lẹ̀ fi ó lì láàrin oṣù mẹ́fà. sọ̀tàn náà bá ń ṣe bẹ́ẹ̀ táwọn á sì lólówó tó le dá sí i tá a bá jọ pé kọ gbogbo wa náà láà ní ìdájọ́ pa àtẹkìnì òun kàlùkù kọ wọn kíláàsì agba wọlé àbá agba àtúrẹ́ nìkan ti ní ẹ̀dá fún ẹ má ẹ má sọ ọ̀tá o agba wọlé àbá agba wọlé ní ìsìn àwọn ní òkè oṣù kẹrin oṣù kẹrin oṣù kẹrin tó bá di ní oṣù ṣọ̀wá oṣù kẹwàá oṣù kẹwàá tó sọ ẹ̀sìn Islam oṣù mẹ́fà. Ege kásẹ̀tì kọ́mítì wọ́n gba ten ten thousand lọ́wọ́ aká volunteer bá fẹ́ wà lẹ́nà. Ìlú òkú ọ náà ó dá mi lójú pé ó kéré jù láàrin wa ọba three nínú wa tí ọ̀sán. Ẹ̀mọ̀ pé léyìn yọ ọ̀rọ̀ alẹ̀ yóò ti bẹ̀rẹ̀ sí ní kọ́mọ kíláàsì bẹ́ẹ̀ ni àbúrò ẹ̀kọ́ sọ̀tà alágbà wọlé lásẹ̀tì kọ̀mìtì fún kọ́jẹ́tì bẹ́ẹ̀ àbẹ̀rẹ̀ sí kọ́mọ kíláàsì ká torí pé ẹni bẹ́ẹ̀ fẹ́ kọ́ akọfin lábáwá ìjánà ni wà kó sì rọrùn láti rówó lẹ̀ lábáwá mọ́ta ọ̀gbà kọ̀rọ̀ nígbà tó bá mú ọ o lè bá lọ wàlá kọ̀rọ̀ ọ̀nà so nítorí délé ẹ̀dẹ́ká àwọn ọ̀rọ̀ àjẹnà kà torí tẹ̀lé tàbá gbà wọlé tàbá wọlé àbá gbà wọlé tó bá ti dọ̀rọ̀ owó àwọn èèyàn máa ń ronú lójú ẹlòmíì ti sori kọ́ kóòlù tó máa fi dàrú lóòótọ́ lẹ́kẹ́ nínú ìsúkú kó o ní mú kọ́kọ́ ẹ jẹ́ kí àwọn ọkọ mi tí ó wà so èmi ti sàbí òkè tèmi ọ̀sẹ̀ wọn lọ láìpẹ́ so ẹ ẹsẹ̀ ti kọ́mìtì so kábẹ́rẹ́ bẹ́ẹ̀ ọ̀làdé ọlọ́run lè fi ràn wá lọ́wọ́ akọ́mẹ́tì láti jọ pọ̀ láì lọ fẹ́ nìkan ọ̀rọ̀ ọ̀gbọ́n bá wọn abẹ́ dábàá ẹsẹ̀ ti kọ́mìtì bẹ́ẹ̀ kó wà ń dá yóòsù yóòsù òye ló gbà kọjá pé òun àtàwọn ẹni tí ọlọ́run bá ní kí wọ́n fún un wọ́n ṣètò kọ́mìtì yẹn wàlá ẹ̀ má kó ti dín táà ń sọ yìí o lọ́la kó lè jẹ́ pé sábàbí rẹ̀ gbogbo ibi tí o sì máa filasi àti ibi tó ti wà náà tí wọ́n tún ní ìdìtì máa filasi lè wù lẹ̀ kọ́ lọ́ba kó gbà fún سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك